أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخ ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó الله fún ọlọ́run adẹ̀ tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó máa ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run kó sì sọ wa níbi ìmọ̀ jọra ẹni lójú àti ibi ìmọ̀ jẹ́sábàbí ìṣìnà fún àwọn èèyàn kọ́lọ́hún ọba àlékè ọlá kọ́ káwá kún ọ̀kan nínú àwọn irinṣẹ́ rẹ̀ tí yóò lò fún tí àwọn èèyàn ó fi máa gbọ́ ìsìláàmù òdodo yé ní orílẹ̀-èdè àgbáńlá ayé torí pọ́lọ́hún ọba àlékè ọlá bó ṣe wà ní àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àṣetọ́lọ́hún bá nífẹ̀ẹ́ ẹrú ìsàmàláwù ọlọ́run ó lo irú ẹrú bẹ́ẹ̀ fún dáadáa ọlọ́run abìọ́ lò fún dáadáa má lò fún aburú wọ́n sì jẹ́ ká jẹ́ ọ̀kan nínú àwọn irinṣẹ́ eléyìí tí èṣù tí yóò máa yálò àbí tí ìfẹ́ inú tí yóò máa darí ẹ̀ ọ̀làlá ọ̀làwàlá kù wáta ìlàbílà ìlàlíyìlá ọ̀dìm ẹ̀yin ọlọ́run eléyìí ni àlàyé ṣókí nípa wípé ó lẹ́tọ̀ọ́ kí àwọn mùsùlùmí kí wọ́n ṣe ètò ìpàgọ́ eléyìí tí ó wà fún pípé èèyàn lọ sójú ọ̀nà ọlọ́run mímọ́ ṣe camping kíkó àwọn mùsùlùmí jọ àbí kíkó àwọn ọ̀dọ́ jọ lórí n tó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn àlàyé ṣókí lórí ẹ̀ tá a pè ní al-ijaz al-ijaz fi jawazi tanzimi dàwí àlàyé ṣókí nípa pé ó lẹ́tọ̀ọ́ ká ṣètò ètò camping ìkó àwọn mùsùlùmí jọ níbi tọ́já sí wípé ibẹ̀ náà wọ́n ó sùn fáwọn ọjọ́ kan fún àlámọ̀rí ẹ̀sìn kan lè bá gbọ́ ẹ̀sìn yìí ìbéèrè pọ̀ tí àwọn èèyàn ti ń bi wá lórí àwọn tó ní í ṣe pẹ̀lú islamic camping àti oríṣiríṣi àwọn ọ̀tọ̀ kọ̀tọ̀ àti àwọn àríyànjiyàn eléyìí tí ó ń lọ láàrin àwọn èèyàn lórí n tó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí pàápàá nínú àwọn ọ̀dọ́ tó bá já sí wípé wọ́n sábà máa ń lo íńtánẹ́ẹ̀tì púpọ̀ bíi Facebook WhatsApp àtàwọn ọmọ ìyá wọn àwa náà máa ń kà á tá a sì máa ń rí bí àwọn èèyàn ṣe máa ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ kódà nígbà míì àwọn èèyàn á máa le kokoko mọ́ra wọn lórí tí ò fẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ ká le kokoko mọ́ra ẹni lórí ẹ̀ ìyẹn lọ́jọ́ ká rò pé ká ṣàlàyé ṣókí torá láyé pọ̀ táwọn àáfàá ṣe ṣùgbọ́n láyé ṣókí òun ni ti dánilẹ́kọ̀ọ́ yìí tí yóò kó sínú torí pé tá a bá ní ká sọ lẹ́kùnrẹ́rẹ́ odidi tó lè gba ìmọye wákàtí òun ni ṣùgbọ́n pẹ̀lú yọ̀ǹda ọlọ́run à ń gbèrò kọ́lọ́n kó kún wa lọ́wọ́ ìwé tí ó jẹ́ comprehensive book ìwé tí ó jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ lórí tó ní í ṣe pẹ̀lú àtẹ̀kìyí mọ̀dáwì into camping tí ó jẹ́ islamic camping fúnpa fi ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn àwọn arguments for against àwọn tó ní pé ọ̀tọ̀ àwọn tó ní ọ̀tọ̀ kí ni tí kálukú fi ṣẹ̀rí ìdánilẹ́kọ̀ọ́ ilé ò lè kó gbogbo ẹ̀ nú àwọn nǹkan kéékèèké nínú ẹ̀ òun láàkẹ̀yànjú ṣùgbọ́n ká tó máa ṣàlàyé lọ ká pera wa ṣàkíyèsí àwa tí a jẹ́ mùsùlùmí àpàápàá jùlọ àwa tí a jẹ́ ọ̀dọ́ a nídìí ká lọ farabalẹ̀ fún ìmọ̀ ká sì gbọ́ àwọn àlàyé àwọn onímọ̀ yìí pàápàá lórí àwọn tó bá jẹ́ mọ̀sá ìlú khilafiyya ijtihadiyya àwọn issues àwọn àlámọ̀rí tó já sí wípé ìfìmọ̀ ara ẹni ìyapa ẹnu díẹ̀díẹ̀ lè wà lọ́dọ̀ àwọn àáfàá kálukú ń ṣègbìyànjú ni kò sí nasun sọ̀ríhun sọ̀híhun kò sí ẹ̀rí kan tó sí wípé ó lálàáfíà dọ́dọ̀ ọlọ́run àbí dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó tún wá wà straight forward tó jẹ́ pé ó wà sọ̀rí ẹ̀ tó sọ ojú abẹ́ ń kò pé ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí irú àwọn àlámọ́rì tó bá já sí pé ijtihad àwọn àáfàá ń ṣe gbìyànjú lórí ẹ̀ ni ó nídìí ká farabalẹ̀ kìí ṣe nǹkan tí a máa wá pèrè ẹni lẹ́nu àná tá a máa pe àwọn tó ń ṣerú nǹkan yẹn ló ń bídíà àbí tá àti ẹ̀ wá yọ wọ́n kúrò nínú súnà èmi gangan fojú mi kà lórí íńtánẹ́ẹ̀tì àwọn gbólóhùn tó nípọn tí àwọn ọ̀dọ́ ń sọ síra wọn lórí àlámọ̀rí tó jẹ́ pé kìí sàlámọ̀rí tó le tó bá wọn. ìyẹn ló fà á Sheikh Al-Allama Muhammad bin Salih Al-Uthaymin kọ́lọ̀ ń kó bá ní yọ́nú sí bàbá ọ̀rọ̀ wọn bíi méjì àbí mẹ́ta kan mo fẹ́ fi kọ́ síde àlàyé ṣókí yìí. bàbá ń ṣàlàyé nínú ọ̀kan nínú àwọn tíra wọn tààwùnù duat wà átharu fil mujtama bàbá ń sọ nípa pé àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run ìkúnra ẹni lọ́wọ́ wọn àtorípa tó lè ní nínú àwùjọ bàbá wa ń ṣàlàyé inú tíra ìpè láàyè jùsù ẹ̀ǹsán à ń yà àtàkídà kọ́tọ̀ ààrẹ ìrìhì bàbá ní pé sẹ́ rí kọ̀ lẹ́tọ̀ fún ọmọnìyàn kọjá pé n tó wọn máa gbé sẹ́mi tí ọmọ dàdí sọ̀kan rẹ̀ náà ni pé ẹni tó bá ti yàtọ̀ sóhun o àṣìṣe ló ṣe ntọ́ bá tiẹ̀ ti gbà lérò àbí ntọ́ bá ṣe kọ̀tọ̀ rárá wàá nà sọ̀wáàbà máa wù fí umurin tó kó bálùlì jihad bàbá ní kọ́ wá máa rò wípé sẹ́ẹ̀rí ntọ́ bá ti jọmọ́ àlámọ́rì tó jẹ́ pé ijtihad àlámọ́rì tó jẹ́ pé a lè ṣègbìyànjú lórí ẹ̀ ká fi ẹ̀rí kọ ẹ̀rí kájọ gbọ́n táwọn àáfàá ń sọ yé lórí àlámọ́rì tó jẹ́ pé ijtihad ìgbìyàn a lè ṣègbìyànjú lórí ẹ̀ kèé sàlámọ́rì tó jẹ́ pé náà sọ́nsọ̀rí ń sọ̀rí kèé sàlámọ́rì tẹ́rì kan ti wà straight forward ẹ mọ̀ ṣe léyìí àbí ẹ ṣe léyìí àlámọ́rì teach tí àádùn wà lórí ẹ̀ ní kọ́ wá rò pé òun nìkan lòun correct pé àwọn tó yàtọ̀ sóhun orí àṣìṣe ni wọ́n wà leanahu ìdá àtàkọ̀dà dáàlìkà bàbá ní tó ti lè ń rò bá pé òun nìkan lòun sáàmù correct ní gbogbo ìgbà ọwọ́ á dàbí ẹni wípé ẹni yẹn o ó ń gbéra rẹ̀ sí kíni o mọ́ńsọ́bù nùbú wà ipò àwọn ànábí ọlọ́run wà rìsáàlà àtàwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run fi ṣẹ́ rán wàlẹ̀ isma àti pé òun wà ìfọ́líbù òun ò lè ṣàṣìṣe ń tòun bàbá ní rárá falọ́kọ́tọ̀wù já ìzùn àlàgẹ́ ìríkà wà já ìzùn àlẹ́ ìkà bó ṣe já sí pé wọ́n lè ṣàṣìṣe bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ yàtọ̀ sí ọ náà lè ṣàṣìṣe wà sọ wáàbù lẹ́dì bàbá ní bákan náà ni pé kọ́ wá rò wípé n tó ń sọ n ló wà lójú ọ̀nà ìlò tó tó ń pe àpèmọ́ra rẹ̀ fúnra rẹ̀ yàdá ìgọ́ irú kàlínọ́ọ̀sì ẹni tó yàtọ̀ sí wọn náà ó mọ pàpèmọ́ra póun lòun náà wà lójú ọ̀nà pé tòun lọ́tọ̀ bàbá ní wàkọ́díyẹ̀ kúnú sọ̀wáàbù máa gẹ́ eríkà wàlúkọ́tọ̀ wù máàk kó o sì máa wò ń gbà mí o ó lè jẹ́ pé ẹni tó yàtọ̀ sí ọ tí wọ́n ń rò pé ni àánú ó ń bídíà ni ó ń fẹ́ ẹnu ni kìí sálùsù náà kìí ṣe sálàfì gidi ẹni tí wọ́n rò pé òun ló lórí àánú lórí irọ́ yẹn ó lè jẹ́ pé ń ló lórí òdodo tó pé wọ́n ló lórí kíni o àṣìṣe bó ń ṣe lè wà ní dàkejì náà ó lè jẹ́ pé wọ́n náà ló wà lórí òdodo tó jẹ́ pé nìkejì ẹ ló lórí àṣìṣe ṣùgbọ́n hundred percent àti tó bá rí bẹ́ẹ̀ ó nínú tíra àwọn Ash-Shar'ul Mumti' bàbá ń ṣàlàyé pé ẹ̀rí ọ̀ ń bẹ nínú àwọn èèyàn ẹni tó já sí wípé man yaj'alu al-ikhtilaf fi ar-ra'yi alladhi yasugu fi al-ijtihad sababan lil-firqa wash-shattat bàbá ló tún bẹ́nu àwọn èèyàn náà tó já sí pé ìyapa ẹnu níbi àwọn àlámọ̀rí tó já sí wípé ijtihad wọ ìgbìyànjú wọbẹ̀ èmi lè rí sí b èmi lè rí sí six kí wò ó rí sí nine nítorí pé ibi tọkọjú sí sèmi ọ yàtọ̀ síbi tọkọjú sí sí ìwọ babalọ́wọ́ ń bẹ́nu àwọn èèyàn àwọn àlámọ̀rí tó rí báyìí tọ́jú pé ọgbà htr wọ́n wàá sọ di sábàbù fẹ́rẹ́kọ̀ wá ṣàtàt sábàbí tí wọ́n fi máa fa òpin yà láàrin àwọn mùsùlùmí tí wọ́n fi máa fọ́ àwọn mùsùlùmí yẹ́lẹ́yẹ́lẹ́ hátà iná wùlàyùbọ́ lílo àkáwù bíi amrin kọ́díyẹ̀kúnù fi ìwúwà bọ́ọ̀lù bàbá máa wo irú tó ń ṣẹlẹ̀ láwùjọ wa pàápàá ní south west ilẹ̀ yorùbá àti wáyé ni bàbá fi ń sọ̀rọ̀ ibi ẹ̀kan wà nàìjíríà bàbá ní kẹ̀sì mọ̀ wò ń gbà mí o irú àwọn àlámọ̀rí tọ́já sí pé ijtihadu ni mas'ala ijtihadiyya àlámọ̀rí tá a lè ṣègbìyànjú lórí ẹ̀ ni kìí ṣe pé òdodo wà lọ́nà kan hundred percent bàbá nírú àlámọ̀rí àwọn èèyàn tí wọ́n wá já sí pé wọ́n fi ń dá fẹ́rẹ́kọ̀ wọ́n fi ń dá òpinya wọ́n wọ́n máa wá pé ọmọ ìyá wọn yóò máa pọ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́ni àná bí amre nkọ́díyẹ̀ kúnù fi ìhùwà bọ́ọ̀lù tó sì jà sí pé ẹni tó ń pọ̀ ọmọ ìyá ẹ̀ lẹ́ni àná ó lè jẹ́ pé òun gan lẹ́ni àná lórí àlámọ̀rí yẹn bàbá níṣẹ́ rí wàhádà minal mihina alẹ́tì intasharat fi adal house bàbá níṣẹ́ rí ara àdánwò ara ara ara àdánwò ńlá tí ń ṣẹlẹ̀ tó ti fọ́nká láwùjọ tiwa yìí òun nìyẹn torí pàlámọ̀ rí báyìí kèé sàlámọ̀rí nàìjíríà nìkan àlámọ̀rí gbogbo ayé ni tó bá wá rí bẹ́ẹ̀ ìyí kan fi yé wa pé àwọn tó bá jọmọ́ mọ̀sá ìlú khìláfíyà ìjtìhàdìyà àwọn issues àwọn àlámọ̀rí tó já sí pé controversies wà ń bẹ difference lọ́dọ̀ àwọn àfà kálukú ń ṣe ìgbìyànjú ni kò sí ní tó burú kéèyàn ṣàlàyé ibi tí ìjtìhàdù ẹ̀ ìgbìyànjú ẹ̀ bá darí ẹ̀ lọ pẹ̀lú pọ́ọ̀wà sọ́ra fún kọ́ ọmọ pé àwọn yòókù ní ẹni àná àbí kọ́ yọ wọ́n kúrò ní súnà pé wọ́n ó so ń súnà àbí kọ́ mọ̀ pé wọ́n ló ń fẹ́ ẹnu àtàwọn ó kọ ọbú táwọn ọ̀dọ́ ń pera wọn táwa náà fojú ara wa kà tá a tún wo fídíò míì tá a gbọ́ ọ́díò míì kọ́lọ́wọ́n bá àlekè ọlá kọ́mọ̀ sí wa nírin iṣẹ́ tí wọ́n máa fa ìṣòpinya láàrin àwọn mùsùlùmí tá a sì máa dàwùjọ mùsùlùmí rú ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ bàbá tún sọ̀rọ̀ míì nínú tíra àwọn sẹ́ríhù al nímú èyí tó wà lọ́wọ́ tèmi ń bì page twenty nine page twenty nine òun ni bàbá Muhammad bùnú sọlẹ̀ alùsèmín òun náà ti sọ̀rọ̀ yìí nípa pé àwọn àáfàá alùsùnà wàlìjàmá ìyapẹ́ ẹnu àmọ́ ìwà lọ́dọ̀ wọn ń gbà míì lórí àwọn àlámọ̀rí bàbá ń ṣàlàyé lọ nípa ọ̀rọ̀ àwọn alùsùnà wàlìjàmá níbi mọ̀kọ́ níbi ìbẹ̀rẹ̀ tíra bàbá ibnu tèmíyà al-aqidatul wasitiyya ṣẹ́rù tiwọn tí wọ́n wá ṣe bàbá wa ń ṣàlàyé pé kẹ́ẹ̀sì máa wo nǹkan o àwọn alùsùnà tá à ń sọ tọ́jẹ́ pé àwọn náà dìrọ̀ mọ́ súnà ànábì sallallahu alaihi wasallam alùsùnà ti wal jamaa bákan náà tọ́já sí wípé mujtami'una alaiha orí súnà ànábì náà máa ń kóra wọn jọ lé lórí bàbá wa ń sọ̀rọ̀ wọn lọ pé rí gbogbo àwọn fíráàkù yòókù tọ́jẹ́ pé wọn ọ̀tẹ̀ lánàá àwọn alùsùnà wọn pín yẹlẹyẹlẹ ni bàbá nítorí pé àárí àwọn gẹ́gẹ́ bíi ara àwọn fíríkọ́tù sect ni babalẹ́rì wọn wọ́n pín yẹlẹyẹlẹ lóríṣiríṣi ni mọ̀tẹ́sílà mutafarikin àwọn náà pín yẹlẹyẹlẹ wàrọ̀wáfíd àwọn ṣíànù mutafarikin àwọn náà pín yẹlẹyẹlẹ wàgẹ́rùhùn min ahli tààtìl àwọn tó tún yàtọ̀ sí wọn náà bàbá ní gbogbo wọn wọ́n pín yẹlẹyẹlẹ yẹlẹyẹlẹ ni bàbá ní ṣùgbọ́n sẹ́ wá rí alùsùnà lákìn àdí ìlfírkọ́ mujtemi atun alalahak bàbá ní ṣùgbọ́n àwọn tó ń tẹ̀lé lánàá nàbí sallallahu alaihi àwọn máa ń dúó lórí òdodo ni wọ́n máa ń kóra wọn dúró lórí òdodo orí òdodo náà máa ń jọ ara wọn lé lórí. bàbá ní wà nkánà kọ̀dí yasulu bẹ́yìnà um khilaf bàbá ní bó tilẹ̀ já sí pé èèyàn jẹ́ alùsùnà kò túmọ̀ sí pé àwọn alùsùnà náà kò lè sí ìyapa ẹnu láàrin wọn tó rọ́rọ́ ọ̀mọ́ ni ibi ń tọ́ hàn sí a ó lè mọ́ hàn sí b àlàyé tí b kà sí lè mọ́ rí tí àtọ̀dọ́dọ̀ sí d lè mọ́ ti rí bí d ṣe gbọ́ àdìsí kan yé i lè mọ́ gbọ́ yé lọ ọbẹ̀ bàbá láwọn alùsùnà náà bó ti ẹ̀já sí pé ìyapa ẹnu lè ṣe kíni o kọ̀dí yasul bẹ̀yìnà umkhilaf ìyapa ẹnu lè wáyé lọ́dọ̀ tiwọn náà tọba wa wáyé làákínà wù khilaf ńlá yadur kèése ìyapa ẹnu tó lè fa wàhálà tó lè fa nira kò mú nira dání láàrin àwọn alùsùnà wàhùwà khilaf láyùdọ́ lílù áhàdù wùmúlá áhàràbì yìí bàbá ní kéèwá ṣèyapa ẹnu tó jẹ́ pé àwọn kan nù wọ́n mọ̀ wá pa àwọn míì lẹ́ni àná irú èyí tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ camping tá à ń ṣàlàyé lọ tó fi àdìpá àwọn kan ti rò pé àwọn tó bá ti lè lọ camping báyìí àwọn ń bí díà ní máa lọ camping àwọn tó bá ti lè lọ camping báyìí àwọn ẹni ànùnú àwọn èsì alùsùnà bó ti ẹ̀jà sípa tó padà ráwọn tó tún modify ọ̀rọ̀ yẹn recently ńgbà bá ń ṣàlàyé lọ kọ́lọ́n kó tó àwọn ìwà sọ́nà àmọ́ tún ṣàlàyé lọ bí tí ọlọ́run bá ní kí ó yé wa lọ bàbá ní pé tó bá rí bẹ́ẹ̀ àwọn alùsùnà ìwọ̀n ní máa torí ọ̀rọ̀ khilaf ìyapa ẹnu kan máa pera wọn lẹ́ni àánú bàbá nítorí pé àwọn alùsùnà tá à ń sọ yìí o anna sùdúrọ̀ òun ta tàṣẹ ọ̀la torí pé igbá àyà wọn ìtọ́ fẹ̀ fún ọ̀fẹ̀ fẹ́nìkejì ó sì fẹ̀ fún òdodo wàhálà bàbá ní tó bá jẹ́ ìbá ṣe bẹ́ẹ̀ ni fàkọ̀dé tálàfù fi àṣìyá in mímọ̀ yàtọ̀ alákùbẹ̀lá akéèdà wọ́n ní kẹ́ ẹ máa wọ àwọn alùsùnà àlùjàmá àtàǹsọ̀rọ̀ wọn yìí gan kódà a tún rí gan nídọ̀ àwọn salaf àwọn ẹni eré tí wọ́n ti lọ gan ìyapa ẹnu tún wáyé náà lórí àwọn àlámọ̀rí kan náà tó ní í ṣe pẹ̀lú àkìdá jẹ́mọ́ ọ̀rọ̀ àṣekámpìn àṣekámpìn kọ̀ ìkọ́ sí ọ̀rọ̀ àkọ̀díyà kìí ṣe mas'ala tán àkọ̀díyà kìí sọ̀rọ̀ àkìdá ọ̀rọ̀ ijtihad ọ̀rọ̀ àgbọ̀yé lásán òun ni bàbá wa ń sọ̀rọ̀ bíi pé kódà àwọn alùsùnà àti rí ìtò ní í ṣe mọ́ yàtọ̀ alak bìlà àkìdá àwọn tó ní í ṣe pẹ̀lú àkìdá ṣùgbọ́n àwọn àáfàá ti ṣàlàyé pé tá a bá ń sọ̀rọ̀ mọ̀sáìlú àkọ́díyà àwọn àlámọ̀rí tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ òdodo ìmánì náà òun náà tó ní àwọn mọ̀sáìlón àkọ́díyàtún àṣìlìyà bá a ṣe ní àwọn mọ̀sáìlón àkọ́díyàtún fàrẹ̀ẹ̀yà aláwọn iṣu kan tó jẹ́ pé nínú ọ̀rọ̀ àkìdá ìpìlẹ̀ níbi pé kúlùhùwà Allahu ahad ẹ̀kan oṣù lọ́lọ́run èyí è sọ̀rọ̀ fáríwù ẹnìkan kan gbọ́dọ̀ yapa ẹnu ń bẹ̀ wọn kọ́ wa lọ́lọ́run méjì àbí mẹ́ta àbí gbogbo nǹkan lọ́lọ́run èyí ò ní jẹ́ kan náà àwọn alùsùnà mọ́ torí pọ́lọ́run ti yanjú ẹ̀ pé kúlì húwa lọ́wọ́ ahad àti rí nọ́sùn sọ̀hí ń sọ̀rẹ̀ jama tó bá wá rí bẹ́ẹ̀ àsáwọn mọ̀sáìlù mi náà tó ń àkìdá gan ọ̀rọ̀ àkìdá ni kì í sọ̀rọ̀ fíkìú ọwọ́ ajẹ́ mọ̀sáìlù àkọ̀díyà tó ń fàrẹ̀ ẹ̀yà ọ̀rọ̀ àkìdá ni ṣùgbọ́n ó jẹ́ akẹ́tún nínú ọ̀rọ̀ àkìdá bàbá ní kí wàá ní tá à ń ṣàlàyé bàbá ní nírú míflù irú ibi táwọn ẹni eré tán ṣáájú wa lọ tí wọ́n ti ní khilaafu òun náà ni pé alirọ́hà nàbí yù sallallahu alaihi wasallam rọ́bà wùbẹ̀ àyíníhí amlam yàrá ọ̀dà sànàbí àsàlám sórí ọlọ́run pẹ̀lú ojú ẹ̀ méjèèjì báyìí sórí ọlọ́run pẹ̀lú tó rọ́lọ́run gangan báyìí nígbà tó lọ ṣe ìsọ̀rọ̀wù wàlmẹ̀rọ̀j àbíkó rọ̀lọ́run gbogbo àwọn sàbẹ̀ gbà pànàbí lọ ṣe ìsọ̀rọ̀ wàlmẹ̀rọ̀j kò sí ètí ọgbà nù wọn wọ́n sì gbà páàrọ̀ lọ́njọ́ ọ̀gbìn alkiyama ṣùgbọ́n sànàbí rọ́lọ́n nígbà tó lọ ṣe Isra wal Mi'raj àbímọ̀lẹ̀ lórí àwọn sàábé ń fà láàrin ara wọn ọ̀rọ̀ àkìdá sí ni torí pé mọ́sálà rúyàtúlì mùmíní náà rọ́bà òun ṣé mùmíní ọ̀rọ̀ lọ́wọ́ àbí ònírọ̀ lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ àkìdá sọ ọ̀rọ̀ àkìdá ni àwọn sàábí ọ̀tá kópa àrọ̀ lọ́njọ́ ọ̀gbìn alkiyama ṣùgbọ́n bo ni ìyapẹ́nu ti wáyé sànàbí rọ́lọ́n in particular nígbà ìsọ̀rọ̀ wal miraj ọ̀rọ̀ méjèèjì náà làwọn sàábé sọ ara wọn tó lọ́rọ́ ọlọ́run ara wọn tó ní òrí ọlọ́run bàbá nírú ẹ̀ náà wà mísìlúhù irú ẹ̀ náà tó ní pé aláàdáàbù lọ́kọ́búrì àlálíbádání wà rọ̀ ṣé ìyà táwọn kẹfẹ́rí ọ̀jẹ̀nu sàárè kọ́lọ̀ńkọ́là wà ń bi ìyá sàárè àti ìyájọ́ ọ̀gbìn àkèyàmọ̀ ṣé pẹ̀lú ni wọ́n ò fi jìyà yẹ awir ruhu fakot àbára nìkan ni ó wọ́n gbà pé yà ń bẹnu sàárè ẹ̀ ń bá ní òsì yà nù sàárè ó ti tako masalatun akọ̀díyàtun asliya torí pé pìlẹ̀ ni pé al-imanu bi adhabil qabri wa naimihi kéèyàn nígbàgbọ́ nínú ìyà sàárè àti ìkẹ́ rẹ̀ kọ́lọ́n kọjá wò rí naimul qabri kọjá kárí kẹnu sàárè àtijọ́ ọ̀gbìn alkiyama kọ́là wà níbi ìyà rẹ̀ àwọn alùsùn náà ò ní pọ́blẹ́mù ń bẹ̀ yẹn ibo wá ní kìláàfù ti wáyé ibi tí kìláàfù ti wá wáyé ni wípé ṣé yàánú sàárè ṣé àtàrà àtẹ̀mí ni awir ruhu fakot àbí ẹ̀mí nìkan ọ̀rọ̀ méjèèjì náà làárí nínú àwọn àfáà tí wọ́n sọ àwọn tó ní pé àtẹ̀mí àtàrà àwọn tó ní pé ẹ̀mí lásán ni bàbá ní wá wo gbogbo orú àwọn tá a sọ yìí o wà mithlu badil umur yẹtẹlifúnà fìyà àti irú àwọn àlámọ̀rí míì náà tó tún ju eléyìí tó jẹ́ pé àwọn àfáà lùsùn náà níyapa ẹnu láàrin ara wọn lórí ẹ̀ làákínà àmọ̀sá ìlú tu'addu fari'iyya bin nisbati lil usul ní tí mò ń sọ lẹ́ẹ̀kan bàbá ti ṣàlàyé ṣùgbọ́n gbogbo àwọn iṣu tó bá rí báyìí gan akẹ́tún láàkà sí compare to fundamentals tá a bá fi wé àwọn tọjọ mọ́ àlámọ̀rí ìpìlẹ̀ wàlẹ́ ìsàtìmínàl usul kèé ṣe ọ̀rọ̀ ìpìlẹ̀ bíi ká sọ pé ọ̀kan oṣù lọ́lọ́run bíi ká nígbàgbọ́ náà àwọn tíra ọlọ́run bíi ká gbàgbé kùránì ọ̀rọ̀ ọlọ́run ni kì ṣẹ̀dá ọlọ́run gbogbo àwọn ilé ìpìlẹ̀ nu ṣùgbọ́n ọ̀rọ̀ yìí babaláàkà kún tó abdul fariya akẹ́túnláàkà ọ̀rọ̀ yìí sí o bàbá ní súnmọ̀ wú máa dálíkà ìdàkútàlàfù tó ń ti bẹ́ẹ̀ náà táwọn àfáàlù súnà bá wá ní ìyapẹnu láàrin ara wọn láàyò dán lílù bá dùn bá dán di khilafi alìbèbà wọn ìwá ní torí ẹ̀kọ́ jẹ́ pé the first thing ní ká máa sọra wọn dẹni àánú kan sọ pé ẹni àánú lẹ́yìn ó ń bídíà lẹ́yìn ó ń fẹ́ ẹnu lẹ́yìn isbi lẹ́yìn ẹlẹ́gbẹ́ lẹ́yìn sẹ́rẹ́ yẹn ẹ̀yìn ò nífẹ̀ẹ́ súnà irú àwọn tó ń ṣẹlẹ̀ ní àwùjọ alihamudulilayi pé ọlọ́run là ń jọ́sìn fún ọlọ́run sì ni ó ṣèdájọ́ ń jọ ọ̀gbìndì alkeyamọ̀ ṣùgbọ́n kálukú mọ̀ pé gbogbo ẹni tóun bá sì lọ́nà òun lè nípìn bẹ́ẹ̀ ń jọ ọ̀gbìndì alkeyamọ̀ bó ṣe já sí pé gbogbo ẹni tọ́lọ́run bá ní kékọ́ mọ̀nà látara wa àgbàláàdá lọ́dọ̀ ọlọ́run lórí eléyìí kọ́lọ́run kó sì wá ní ẹni tí àwọn èèyàn máa tara rẹ̀ mọ̀nà kọ́mọ̀sí alẹ́ táwọn èèyàn tara rẹ̀ sínà à ń ṣàlàyé nípa al-ijaz fíjàwáàzì tẹ̀ǹvímì tẹ̀xìímì dáwì a fi eléyìí ṣe mọ̀kọ́dímọ̀ síbi tá à ń lọ ni àlàyé ṣókí nípa pé àlòtọ́ ọtọ́sẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n ṣe camping kí wọ́n kóra wọn jọ kí wọ́n láwọn fẹ́ lo iye ọjọ́ kan àbáwọn fẹ́ sùn lásìkò kan nítorí tọlọ́hun láti kọ́ra wọn lẹ́sìn láti ṣàlàyé ẹ̀sìn eléyìí ni tá a fẹ́ ṣàlàyé ní nǹkan alákọ̀ọ́kọ́ ni wípé almost ọdọọdún làlámọ́rí ìmọ̀ọ́sẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì pàápàá tó bá ti di December tẹ́ ẹ̀ máa wá rí àwọn èèyàn tí wọ́n máa wá fà ọ̀tọ̀ kọ̀tọ̀ àwọn bídíà ni máa ṣe àwọn súnà ṣe kò sínú ṣe sí àwọn sálàf àti gbogbo àwọn nǹkan míì tó máa ń ṣẹlẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ ká mọ̀ báyìí. ní orílẹ̀-èdè nàìjíríà táwa wà àtìlú wa tí a wà ní ibi ọ̀rọ̀ camping kò ṣe camping ó nídìí kákọ́gbọ́ àwọn àtàkànyé nípa rẹ̀ gangan ní àkọ́kọ́ oríṣiríṣi àwọn ìjọ mùsùlùmí àtàwọn ilé ẹ̀kọ́ náà máa ń ṣe camping tí wọ́n ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ láti kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nínú ìlú tiwa ń bì nínú àwọn tí gbogbo àwọn èèyàn mọ̀ pàápàá nàìjíríà tiwa pé ọ̀rọ̀ à ń káǹpù àwọn èèyàn fún tọlọ́hún ó ti di tó ti pẹ́ pẹ̀lú wọn ara àwọn tó jẹ́ champion òun ni Muslim Student Society of Nigeria MSSN MSSN gbogbo ayé ti mọ̀ pé MSSN ò lè mọ̀ ṣe camping àwọn organizations ti wá pọ̀ táyé páwọn náà wọ́n ń lo camping nínú ọ̀nà àti ṣàlàyé ẹ̀sìn fún àwọn akẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ wọn fún àwọn mùsùlùmí náà lù oríṣiríṣi àwọn jamaat àwọn jamaat tí ń ṣe dáwà òun làwọn náà ń ṣe camping bá a ṣe rí lónìí àwọn tẹ̀blígì ó ṣe ìjtìmá àbí ìjtìmá àbókọ tó bá rí kàn pé wọn ó ṣe tiwọn àwọn ansarudin youth àwọn ó ṣe tiwọn maika wọn ó ṣe tiwọn tmc ó ṣe tiẹ̀ otm ó ṣe tiẹ̀ standard bearers ó ṣe tiẹ̀ even àwọn unifemga àwọn student oau àwọn náà ṣe mo ti lọ sí lecture pẹ̀lú wọn pure àti ó ṣe tiwọn àwọn àti fún ambassador wọn ó ṣe tiwọn even àwọn jàǹnátà wọn ò ṣe tiwọn alburahanu ò ṣe tiẹ̀ tààwùn ò ṣe tiẹ̀ nàkọ́mí ò ṣe mk wọn ò ṣe kódà amis association tó jẹ́ pé àwọn proprietors association of model islamic schools tó jẹ́ pé àwọn proprietors ló kóónú àwa náà máa ń ṣe tiwa torí pé èmi náà jẹ́ ìkànnú àwọn tó nílé ìwé táwa náà ń darí àwọn akẹ́kọ̀ọ́ eléyìí gan tó lè kìí ṣe náà máa ń ṣe fún proprietors àwọn professional bodies náà ń ṣe camping bíi minaret professionals àtàwọn míì nú àwọn tá a mọ̀ tọ́já sí wípé àwọn náà ń kó àwọn èèyàn jọ fún àlámọ̀rí ẹ̀sìn bẹ́ẹ̀ lára àwọn iléèwé náà táwọn náà ń lo camping gẹ́gẹ́ bí irinṣẹ́ láti ṣàlàyé ẹ̀kọ́ ọ̀nbẹ́nu àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ pé wọ́n máa ń ṣe holiday camping fáwọn ọmọ lè ta àfídìl Quran kan lè ákùrà ní sórí bọ́n ṣe ákùrà nìyẹn náà wọ́n máa ṣe wáàsí fún wọn bẹ́ẹ̀ bọ́n ṣe ákùrà nìyẹn náà wọ́n tún máa ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún wọn àwọn ilé ẹ̀kọ́ míì tó private school mùsùlùmí àwọn náà ń ṣe camping tí wọ́n ń lò fún àwọn èèyàn ṣùgbọ́n campaign ti dá wà yìí àwa rí pé àwọn èèyàn gbógun ti pàápàá àwọn èèyàn gbógun ti IVC púpọ̀ torí pẹ́lú omi ti rò pé táwọn bá ti lè wó campaign IVC àwọn campaign tí ò tó IVC náà ó wò ó la ṣe ń sọ fún kálukú wa pé kọ́lọ́n kó tàníyàn wa ṣe kó dẹ̀ lò wá fún bẹ́sìn rẹ̀ ó sì máa tẹ̀síwájú kọ́mọ́ lò wá fún bá a ṣe wó ẹ̀sìn jẹ́mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ nínú àwọn tá a mọ̀tàn bẹ̀rẹ̀ mímọ́ káàmpù àwọn mùsùlùmí láwùjọ wa yìí àwọn jamaat islamiyya ni àwọn islamic organizations tí wọ́n ń ṣe dáwà àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn tí wọ́n lóde pa àwọn associations kọ̀ọ̀kan náà tó jẹ́ professional bodies àbáwọn tó jẹ́ old student àwọn universities kan àbáwọn poli kan àwọn náà ń ṣe tiwọn àwọn ẹgbẹ́ àwọn proprietors adálẹ̀ ẹ̀kọ́ lẹ̀ wọ́n ń ṣe tiwọn àtoríṣiríṣi àwọn èèyàn míì táwọn náà ṣe kíni o tí wọ́n ń ṣe campaign yìí ṣùgbọ́n ká tó máa ṣàlàyé nípa àwọn àdájọ́ tọrọ mọ́ ọ yẹ ká wá mọ̀ gan kí ni ti ń ṣẹlẹ̀ ń kámpẹ̀ yìí gan tó fi á káwọn èèyàn sọ pé kọ̀tọ́ táàfíà torí pé kámpẹ̀ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ lónìí kò bẹ̀rẹ̀ last year kò bẹ̀rẹ̀ lọ́dún mẹ́wàá sẹ́yìn kódà kìí ṣe twenty years ago òun làwọn mùsùlùmí tí wọ́n ń ṣe dáwà tí ń lo camping gẹ́gẹ́ bí ọ̀kan nínú wàsá ìlú dáwà gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn means nínú àwọn ọ̀nà tí wọ́n ń lò láti ṣe dáwà àwọn ọ̀nà míì pọ̀ tí àwọn èèyàn ń lò láti ṣe dáwà mo discourse eléyìí nínú ọ̀kan nínú àwọn write up tí mo kọ àwọn ọ̀nà táwọn tó ń ṣe dáwà ń lò ọ̀nà yẹn pọ̀ púpọ̀ jù ọ̀kan nínú ẹ̀ ní ká kọ̀wé ọ̀kan nú ẹ̀ ní ká dálé ẹ̀kọ́ lẹ̀ ọ̀kan nú ẹ̀ ní ká dá ọ̀sìtù lẹ̀ ọ̀kan nú ẹ̀ ní ká máa ṣe wáàsí láàrin ọjà ọ̀kan nú ẹ̀ ní ká máa ṣe wáàsí lásìkò ọlùdé. ṣé ẹ wá rí kámpìn yìí rè táwọn èèyàn wá fẹ́ sọ di December issue lọ́dọọdún ẹ kọ́ lọ gbọ́ yé pé àwọn ètò kan ìní ń lọ ní camping àwọn nǹkan kan ló sì jẹ́ wọn ó gbé camping kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí wọ́n organize camping àsìkò tí wọ́n máa ń fi sí àsìkò ọlúdé àwọn ọmọ iléèwé ni ẹni tó bá mọ ti ń ṣẹlẹ̀ láwùjọ wa nínú ìlú wa kó tó di wípé wọn náà wà nú àwọn tí wọn máa níròrí pé èèwọ̀ ni bídíà ni kódà ká lọ camping tàbí wọn náà wà nú àwọn tí wọn sọ fáwọn èèyàn pé kán máa lọ kẹ́kọ̀ọ́ ní camping ìwọ náà nídìí kó o rò dáadáa kó o sì rò pé sóò lè dún wájú ọlọ́run kó o sọ bẹ́ẹ̀ pé àwọn èèyàn ìwọ lọ sọ fún wọn kán mọ̀ lọ sí camping tọ́rọ̀ bá jáde níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama lórí ẹ̀ ṣé ẹ rí camping tá à ń sọ yìí wọn a máa ṣe lépri lásìkò táwọn ọmọ ilé ẹ̀kọ́ máa ń wà ní ọlídé bó ṣe máa ń wáyé lọ́gọ́st lásìkò táwọn ọmọ ilé ẹ̀kọ́ bá wà ní ọlídé ó tún máa ń wáyé ní december gbà míì mọ́ january torí pé nínú ìlú tiwa tá a wà ọlídé ọ wà kèé ṣe ọ̀rọ̀ christmas january one ló gbé camping bí àwọn ọ̀dọ́ kan ṣe ń kọ́ káàkiri pé wọ́n ń lọ camping wọ́n ń lọ IVC wọ́n ń lọ àwọn Islamic programs nítorí kan lè sá fún Christmas àbí torí kan má bàa jẹ oúnjẹ ọdún Christmas gbogbo eléyìí they are not primary objectives tọ́fà káwọn organizations tí wọ́n ń ṣe campaign yìí kan máa ṣe pàápàá tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀kan nínú organization tó já sí wípé àwọn ni wọ́n spearhead ẹ̀ tí gbogbo ayé sì mọ̀ pẹ̀lú wọn MSS èmi ní experience tó lé ní over twenty years lórí IVC láti secondary school láti two láti nineteen ninety six nineteen ninety six sí ninety seven lèmi ti lọ sí IVC tá a bá wò láti ọdún yẹn sí òní two thousand and nineteen twenty three years ló máa jẹ́ ó sì wọ́n ní ọdún kan láyé tí mi ní lọ sí IVC Aida as a delegate èmi náà lọ gbọ́ wá sí àbí bẹ́ẹ̀ kọ́ ń lọ gbọ́ wá sí èmi náà ò tún sọ wá sí jama ẹni tó bá máa ń tó ń ṣẹlẹ̀ yóò mọ̀ wípé kí ló wáá dé tó jẹ́ pé recent time òun ni fàtàwá wá ń jáde camping da camping ọ̀dà àwọn nǹkan kan ló ṣẹlẹ̀ wá sí ilé mọ́gbà bíní rahman ìwé tá a láníyàn pa akọ lọ́jọ́ iwájú á ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn afkar àwọn ìròrí tó ń ṣẹlẹ̀ lágbàáyé òun náà ló débi ọ̀rọ̀ camping náà kì í ṣe pọ́rọ̀ camping ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kèé ṣe wípé bóyá campaign jẹ́ nǹkan tuntun táwọn àáfàá tí wọ́n mọ̀ pé wọ́n ń lò kèé ṣe nàìjíríà nìkan òun náà ti ń kó àwọn ọ̀dọ́ ọjọ́ tí wọ́n mọ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ náà tó fa wípé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ dáwà yìí náà àbáwọn organisation tí wọ́n ń ṣiṣẹ́ dáwà yìí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà tó fi di wípé ọ̀dọ́ mi gan ìyẹn la ṣe gbọ́dọ̀ gbọ́yé pé ọlọ́run la fẹ́ jọ́sìn fún kìí ṣe èèyàn àwọn tó wá bẹ̀rẹ̀ sí ní organize campaign yìí gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Christmas àbí January one ṣùgbọ́n debate máa ń wà very very heat and hot tó bá di December torí kálukọ́ ọmọ wa relate ẹ̀ mọ́ ọ̀rọ̀ Christmas èmi máa ń rẹ́rìn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ tó ń ṣẹlẹ̀ pàápàá research tèmi ṣe project masters mi MA tí mo kọ́ ní University of Ibadan ọ̀rọ̀ MSS mo fi kọ́ ìyẹn jẹ́ kí n even both kí ló kọ rẹ̀ ó ra interview àtàwọn references gbogbo ẹ̀ tó ń bẹ lọ́wọ́ mi jẹ́ káwọn kankan ó clear sí mi àwọn tó bẹ̀rẹ̀ IVC àwọn Islamic camping yòókù torí pé ọ̀pọ̀lọpọ̀ organizations tí wọ́n ṣe camping lè ìpẹnu mi gbà ìlànà tí MSS ń lò yẹn lọ́pọ̀lọpọ̀ ń lò kálukú náà kàn fi tiẹ̀ kún over seventy eighty percent nínú tmss ń ṣe live vc náà lọ́pọ̀lọpọ̀ ń ṣe kálukú kẹ̀lé modify rẹ̀ pé ah, àwa professionals ni wá àwa proprietors là ń ṣe camping eléyìí ẹ jẹ́ káwọ́ òfin eléyìí kan àwa àwa lawyers là lélẹ́yìí àwa doctors là lélẹ́yìí àwọn òṣìṣẹ́ workers lélẹ́yìí àwọn obìnrin tó professionals lélẹ́yìí kálukú kẹ̀ ń fi tiẹ̀ kan ni kí wá làwọn tó ń ṣẹlẹ̀ tí àwọn tó bẹ̀rẹ̀ camping ṣe bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ ń bá ti ka bí wọ́n ṣe mú wa sìn yóò ti mọ wàhálà táwọn mùsùlùmí kojú látara pé akẹ́kọ̀ọ́ western education tó sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí di kèfèrí tó líìdì sí kí MSS gangan di tó wà established ìgbìyànjú yìí ló débi ọ̀dọ̀ àwọn ọmọ secondary school tó dé tertiary institutions pẹ̀lú pé a gbọ́dọ̀ lásìkò tá a máa kóra wa jọ a máa ṣàlàyé ẹ̀sìn àwọn tí ò yé wa ó máa yé wa a máa tún pe àwọn àáfàá látìta tí wọ́n tún nímọ̀ jù wá lọ tí wọ́n máa wá ṣàlàyé ẹ̀sìn ẹni tó bá rí àwọn tí ò tí ì kú nínú àwọn tó mọ ìtàn bọ́n ṣe bẹ̀rẹ̀ MSS ẹ lọ ṣe ọ́ra interview fún wọn ẹ rí pé àwọn àlàyé tá à ń ṣe ni èmi láwọn tí mo ṣe interview fún tí tí mo sì bà lẹ́nu wọn jọmọ́ tí mò ń sọ yìí ìyẹn ló fa ìgbìyànjú pé àwọn àsìkò wo láàmú wa kóra jẹjọ́ jẹ́ mẹ́ta lọ́dún ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn organizations náà ń ṣe pé April August December àwọn míì lè mọ̀ lágbára ẹ̀mẹ́ta lọ́dún kán máa ṣe ẹ̀mejì àwọn míì lè mọ̀ lágbára MSS tún máa ń ṣe campaign jẹ́ ẹ̀mẹ́ta lọ ẹni tó yé ó yé ẹni tí ò yé kò yé lápẹẹrẹ mss máa ń ṣe conference fáwọn ọmọ secondary school ní midterm tán bá tún gbọ́lídé midterm cosmos cosmos máa ń wáyé fáwọn ọmọ secondary school lásìkò tán bá gba midterm ìkọ́mọ̀ jẹ́ pé wọ́n ò tún waste ẹ̀ ẹja tún fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ mss máa ń ṣe nicoms national higher institution convention of muslim students ìyẹn àwọn ọmọ tertiary institutions àwọn ọmọ nc àwọn ọmọ poli àwọn ọmọ university nìkan odidi conference kan ní tọ́já sí wípé campaign náà ni tmss máa ṣe fáwọn ọmọ tertiary institutions even wọ́n tún ní workers tọ́jú páwọn tí ó ṣe láìdísì àtàwọn bòmíì tí wọ́n tún ṣe campaign fún wọn téèyàn bá ka gbogbo ẹ̀ pọ̀ ẹ rí i pé kìí ṣe december nìkan òun ni campaign lọ ní inú ìlú wa tó sì jẹ́ sí pé campaign rẹ̀ àníyàn torí ìtọ́lọ́run nìkan iná fi gbé kalẹ̀ jẹ́mọ́ kí làwọn ti ń lọ ńlá ṣe rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń criticize àwọn campaign yìí tí wọ́n fẹ́ sọ di dídí àmáwọn èèyàn lọ́wọ́ tí wọ́n fẹ́ farújúrújú fún àwọn mùsùlùmí àtàwọn ọ̀dọ́ nínú ìlú ó yẹ kí wọ́n mọ̀ wípé ìtẹ̀yìn ọba nímọ̀ ń pa rẹ̀ ó yẹ kó ṣèwádìí ń pẹ́ ni pẹ̀lú pé èmi fúnra tèmi tí mò ń sọ̀rọ̀ Rasheed Hashim èmi àtẹ́ǹdì IVC àtàwọn Islamic campaigns oríṣiríṣi so fún tó lé ní twenty years as a delegate and as a lecturer ń lọ tẹ́mi gangan ó gbọ́ wá sí lẹ́nu àwọn àfáà èmi náà ó sì lọ ń gbà mí tẹ́mi náà ó wá sí ìtúnṣe wá sí ìyẹn research tẹ́mi tó kọ ó jẹ́ kí n ṣe ó ra interview tó jẹ́ káwọn kankan ó tán hàn sí mi láwọn camping programs yìí kí làwọn tó ń lọ ń bẹ̀ tá a fi sọ pé bídíà ni àbáramu ẹ̀yin ẹ̀mọ́ ẹ̀wọ̀n tí ń lọ ń bẹ̀ ẹ̀yin mùsùlùmí alákọ̀ọ́kọ́ ìdánilẹ́kọ̀ọ́ máa ń lọ lectures lóríṣiríṣi ó máa ń lọ tefsir ìmọ̀ ṣàlàyé Quran yẹn máa sábà wáyé nírọ̀lẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn camping wọ́n máa ń ṣe tefsir tí wọ́n even wọ́n tó ní memory verse táwọn èèyàn láwọn àyà kan tí wọ́n wà èmi tí mò ń sọ̀rọ̀ yìí àwọn àyà kan bẹ wallahi àwọn camping program yìí ni mo ti aṣọ rí tí mo fi ń sin lọ́run tí mo fi ń kírun dòní tí mò ń lò tí mò ń túmọ̀ rẹ̀ fáwọn èèyàn tí mo fi ń ṣe wáàsí látara pé àwọn àyà ń lẹ́yìn irun kọ̀ọ̀kan tó ti rẹ àwọn èèyàn díẹ̀ wọ́n tún rẹ́ memory verse ẹ̀já àwọn orí verse ẹ̀ ẹlòmíì ó rí alátara pé àárín ìjọ tó bá lóun campaign yẹn wọ́n ti repeat ẹ̀ repeat ẹ̀ repeat ẹ̀ mi ò gbàgbé torí pé ó jẹná lórí wọ́n wàá pe àáfàá kan tó mọ Quran yóò wá ṣe tafsiri ẹ̀ fún wa ẹjọ́ kí ni tó burú bí eléyìí hadith exposition náà máa ń ṣẹlẹ̀ tọ́já sí pé wọ́n fáwọn àfáà ládìsí àdìsí báyìí wá ṣàlàyé ẹ̀ fún wa tí ó sì yé fíkìú àwọn ìdájọ́ fíkìú máa ń ṣẹlẹ̀ láwọn campaign yìí bákan náà ìgbà míì practical sọ̀là bó la ṣe ń kírun gangan ó máa ń ṣẹlẹ̀ láwọn campaign quiz and Quran competition máa ń ṣẹlẹ̀ pa fáwọn ìtọ́ bá jẹ́ pé àwọn ọmọ secondary school iná organize ẹ̀ fún táwọn ọmọ yóò fi láǹfààní pé kán lè mọ̀ nípa ẹ̀kọ́ tán lọ kọ́ quiz yìí lè kó sínú islamic studies mathematics english àtàwọn sẹ́mi then quran wọ́n ka quran àwọn ọmọ tó bá ka quran dáadáa wọ́n á fún wọn ní ẹ̀bùn láti ṣe wọ́n ní akin public lecture mọ́ ń lọ láwọn programme tó yẹ pé wọ́n kó òun káàmpù lọ sí bóyá bí ọjà tó bá wà nítòsí àbáyé kan tó bá fẹjú tó jẹ́ pé àwọn aráàlú àbádùgbò bíi ti kámpìn yìí bá ti wáyé àwọn náà láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó lè jáwọ́rọ̀ ọlọ́run ẹyọ kan tẹ́lómi ọgbọ̀n nìyẹn tọ́lọ́run fi sọ di mùsùlùmí òdodo tí ó fi kúrò ní kèfèrí kódà náà àwọn public lecture yìí nígbà míì ẹni tó bá máa ń tó ń lọ wọn a máa pe àwọn tó jẹ́ comparative lecturers bíi Dr. Dawud Amowo Alaga bíi Yusuf Akadib àtàwọn míì tó bá túmọ̀ nípa Quran and Bible lájásí pé ọlọ́run máa ń lò sábàbí kíkèfèrí míì kóhun kó tún di mùsùlùmí òdodo rìyáàbọ̀ máa ń lọ láwọn camping yìí tẹ́pẹ́ àwọn èèyàn ó ṣe ṣàṣàì torí pé alimọ́mínú lè kọ̀wé khairun wa ahabu ila Allahi minal mọ́mínú dọ́ìf mọ̀mìnì tó strong tó lágbára ó lóore ọlọ́run nífẹ̀ẹ́ sí ju mọ̀mìnì ọ̀lẹ lọ wọ́n fẹ́ lè kọ́ mùsùlùmí pé ó yẹ ká ṣe kí ni o ká jẹun tí ó ní okun nínú ó máa ń lọ láwọn campaign yìí ìyẹn nìkan tó kọ́ wọn a máa ṣe couple seminar abu and umu forum tó yẹ pé n tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ marital issues èmi gangan ti dá sí mo ti wà nú àwọn kan rí tọ́já sí wípé iná lìlá ìwà iná ilé rọ̀jẹ̀ ọ̀rùn èèyàn ọmọ rò wípé àsáwọn àdánwò ń ṣẹlẹ̀ láwọn ilé mùsùlùmí ọlọ́run bá ń lorú àwọn campaign tó já sí pé kálukú òfurẹ́ àti san tó ń ṣẹlẹ̀ fámílì ẹ̀ tí ò ní já pé ẹnìkan ọmọ ba ọkọ ẹ̀jẹ̀ àbíbáyàwó ẹ̀jẹ̀ tí àwọn tó bá jẹ́ olùdarí náà àwọn onímọ̀ tí wọ́n mọ̀ wá solution ẹ̀sìn sírú àwọn nǹkan yìí ẹni tó bá ti jàǹfààní irú eléyìí ní tí mò ń sọ òye dáadáa couple seminar nítọ́jọ́ máa bú forum àbáwò àti umahat tó yẹ pé àwọn èèyàn láǹfààní láti jẹ́ pé àwọn marital problem wọn yóò wà solved moral talk máa ń ṣẹlẹ̀ ìwọ ọmọlúàbí bó ṣe yẹ ká ni wọn a máa báwọn èèyàn sọ question and answers àwọn ìbéèrè àti dáhùn sáwọn tí òye èèyàn ó máa ń ṣẹlẹ̀ guidance and counseling a máa lọ pàápàá fáwọn tó jẹ́ student contemporary issues àwọn àlámọ̀rí tó bá ń ṣẹlẹ̀ láwùjọ wọn a máa discuss ẹ̀ àtàwọn nǹkan míì jẹ́mọ́ gbogbo ń tá sọ èwo lọ́ta ko Quran àti sunna nínú ẹ̀ ẹni tí ọba máa ti ń lọ nírú àwọn àwùjọ yìí tọ́wọ́ rò pé èyí tán ṣe ń bẹ̀ wọ́n ọlọ́run tó dá sánmà àti ilẹ̀ tó mi lẹ́lẹ́rìí àìmọye ẹ̀kọ́ olówó iyebíye làwa kọ́ láwọn campaign yìí kódà èmi ń gbà mọ́ wà secondary school commercial student ni mí islamic studies tí mo kọ́ ṣe ní waec lẹ́yìn ìgbà tí mo kúrò secondary school ni ọ̀pọ̀lọpọ̀ ń tá a máa ń kọ́ láwọn ivc àtàwọn campaign yìí ni mo fi ansa islamic studies torí pé tó bá mọ bó ṣe ń lọ wọn ò ti pín àwọn ọmọ sí classes lower middle advanced nígbà yẹn rè wọ́n kọ́ di sin nígbà àwọn kan tí mò ń sọ ìṣẹ̀lẹ̀ tí wọ́n kọ nóòtì fáwọn ọmọ type of hadith eh, kìíní kan hadith wọ́n kọ eh, six narrators of eh, compilers of hadith Bukhari Muslim Abu Dawuda brief biography gbogbo orú nǹkan tó yẹ kọ́ wà nú àwọn syllabus Islamic studies ọ̀pọ̀lọpọ̀ ẹ̀nà máa ń káwọn ọmọ láàrin àwọn ọjọ́ campaign yìí tọ́jẹ́ pé ọmọ tó bá farabalẹ̀ àwọn nǹkan yìí máa ń wúlò yóò sì fa competition láàrin àwọn ọmọ pé èmi náà gbọ́dọ̀ jẹ́ná èèyàn ò tó wá rí àwọn àfọ òní olówó iyebíye tán máa ń pè wá kódà nínú àwọn ọmọ ìyá wa náà tí wọ́n ń tako campaign lónìí àwọn náà ti fìgbà kan jẹ́ ẹni tí wọ́n ń pè wá ní wàásí fún àwọn prógrámù campaign yìí àwọn tó ń organize campaign ẹ̀mí wọn so free débi wípé àáfàá àti èsàrà àjọ wọn wọn a máa pè wọn tí wọn nìkan wá bá wọn sọ̀rọ̀ ọlọ́run tí wọn ó pè wọn pé ẹ wá ṣàlàyé èèmọ̀ fún wa nínú àwọn tọ́lọ oníkẹ́yìn ọmọ táwọn ò ṣe kíni o táwọn ọmọ kódà káti ẹ̀ wá sọ wípé wọn ò pé ará àtàwá ṣàlàyé gan àwọn tó jẹ́ onímọ̀ nínú àwọn èèyàn tiwọn náà tí wọ́n nímọ̀ kọ́là lọ́wọ́ kọ́là rọ̀ṣùl wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fún àwọn tó lọ káàmpù yìí ìyẹn ò lè jẹ́ kírú àwọn ọmọ yìí náà kí wọ́n lè mójútó ẹ̀sìn nígbà tó bá di ìgbà tí wọ́n kúrò ní camping àwọn tán kọ́ lẹ́kọ̀ọ́ àwọn òbí wọn máa ń rí èmi bí ẹnìkan nínú torí mo jẹ́ kan nínú àwọn tó jẹ́ beneficiary nínú àwọn tó ṣàǹfààní pọ̀ lára camp tó yẹ pé tá a bá dákẹ́ tá a sọ ohun tó yé wa ọlọ́run ọba àlékè ọlọ́mọ wípé ẹ ti ṣe kìtìmánù lẹ́yìn bọ́yá àwọn tí ń criticize ẹlòmíì lọ IVC lẹ́ẹ̀kan bí irú àwọn ọmọ ìyá wa kọ àwọn articles kan tá a kà lórí net òun gbà tóun lọ ní kan ọ lọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ èèyàn ẹni tó bá wá ọ dàbí àwọn ọmọ ìyá wa kan lọ hajj ni ní mọ́kà àǹtí mu sìgá IVC àbọ̀ ọlọ́ Islamic campaign kan ọwá ní ẹ̀ẹ̀kan náà lọ́lọ́ ọwá rí aburú one million o ò lè rí dáadáa tọ́ra aburú lọ wá lọ ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó lọ hajj tó jẹ́ pé kò rí nǹkan kan ní hajj àfi ọkùnrin tó mu sìgá kò rí nǹkan kan ní hajj àfọkùnrin àtòbí tán gbéra wọn pọ̀n kò rí nǹkan kan ní hajj àfi èèbò tó ń mu tó ń fa kinní kan dání ń tọ́ wá lọ náà lórí ṣùgbọ́n àwa tá a wá dáadáa lọ àwo ò rí oore àárí mọ́mù tó Quran àárá àwọn èèyàn tí wọ́n ń ṣe Islam àárá àwọn tó lo nìkọ́ọ̀bù àárá àwọn tó ń dárun gbọ̀n sí àárá àwọn tó yẹ pé wọ́n ń tìlàwà àárá àwọn tó ń sunkún ní àràfà àárá àwọn tó bóórí sí dáadáa làwọ́ rí. àwọn ọmọ ìyá wa tó wá ń sọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yìí bóyá torí pé ẹ̀ mọ ti ń lọ láwọn kámpẹ̀n yìí òun lẹ ṣe ń sọ bẹ́ẹ̀ làwa ṣe ní ká ṣàlàyé kò sí ń tá a rí tó tako ẹ̀sìn bẹ́ẹ̀ kí wá ní àwọn kókó táwọn ọmọ ìyá wa wá ń race pé ẹ mọ̀ la àwọn campaign ẹ̀yìn tó ráwọn aburú kan ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀yìn kan kan ló ń ṣẹlẹ̀ kò tiẹ̀ bá ṣẹ̀rí àmú ìyẹn la sì wá fẹ́ wò pé kí ni àwọn ṣubuhat haula àtẹ̀kìyímì dàwì kí làwọn ìrújú táwọn èèyàn mú wá tán fẹ́ fi sọ fáwọn èèyàn pé ẹ mọ̀ lọ àwọn campaign mọ́ o ẹ mọ̀ ṣe báyìí mọ́ o ẹ jẹ́ àwò díẹ̀ ń bẹ̀ nínú tí mo kọ síbi mo kọ tó ń lọ bíi méjìlá ṣùgbọ́n àsìkò lè mọ́ gbà mí láti ṣàlàyé gbogbo ẹ̀ bí ibn rahman nínú ìwé tá a padà kọ lọ́jọ́ iwájú kọ́lọ́n kó ṣàlékún gígùn ẹ̀mí fún wa gbogbo àwọn ashubuhat gbogbo àwọn doubts raised on the issue of islamic camping gbogbo ẹ̀ lápadà ṣàlàyé nínú ìwé yẹn tá a kọ lẹ́kùnrẹ́rẹ́ kọ́lọ́n kó jẹ́ kí ẹ̀mí wa kó gùn kó sì tọ́ gègé kọ̀wé wa sọ́nà àwọn kan nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n ní ẹ lọ camping o ẹ camping ọ̀dá o wọ́n kọ́ fẹ́ mú wá lórí pé ìsìláàmù gangan ni ọ̀jẹ̀ kí kámpíọ̀n dá a wá ń sọ fún wọn pé ntọ́ bá jẹ́ mọ́sálà ìtìádìyà ẹ̀ lè rí náà sún sọ̀hí ń sọ̀rí ẹ̀ ẹ̀ mo tún sọ kò sí ẹ̀rí ẹyọ kan kò sí àyà kùránì kan àbí àdìsí ẹyọ kan tí ó sọ fún wa pé káwọn mùsùlùmí ó kóra wọn jọ kí wọ́n ṣàlàyé ẹ̀sìn gbogbo ń tá a sọ ìkànnì ṣàlàyé Quran káwọn ọmọ àwọn àyà kan sórí inú Quran kan ṣàlàyé hadith kan ṣàlàyé fíkìw kan ṣe mùsàbákọ̀ láàrin ara wọn kan ṣe rìyádọ̀ àbáwọn nǹkan míì tí ọ̀tá ko ẹ̀sìn kẹ́nìkan wá ládìísì kan àbáyà kan ń bẹ lórí ẹ̀ bí ibn rahman kò sí àwọn tó tó jọ la rí nínú sẹ̀mí ayé àwọn sálàf nínú àwọn ọ̀nà táwọn náà jẹ́ wàsá ìlú dáwà tí wọ́n fi ṣe dáwà láyé tiwọn jẹmọ́ kí wàá làwọn nǹkan táwọn èèyàn wá fẹ́ sọ di iṣu nígbà táwọn kọ́kọ́ fẹ́ mu wá bá wọn wọ́n wá rí i pé kò sẹ́rì fáwọn àti wá ń rí inú àwọn ọmọ ìyá wa náà tí wọ́n sọ ní àwọn ọdún kan sẹ́yìn pé campaign ọ̀dà wọ́n ní bídíà ni kò sí nínú kíni o kò sí nínú ṣe àwọn sálàf àwọn sálàf ò kì í ṣe kíni o wọn kì í ṣe campaign àwa ń ṣàlàyé fún wọn pé ṣé campaign sọ̀rọ̀ àlẹ́ ìbádàtù mahadọ̀ sọ̀rọ̀ ọ̀jọ̀sìn ni wàsílà ni ọ̀nà míǹsì láti ṣe dáwà ni jẹ́mọ́ tá gbọ́ yé pé ọ̀rọ̀ ijtihadu kan ní kọ̀kọ̀ sí náà sùn kankan ẹnìkan ló sọ pé ti ṣẹ̀rí àṣọ lórí ẹ̀rí ijtihadu àáfà kan lẹ́yà court tọ́jẹ́ pé àáfà yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbásọ́lé àlùfẹ́mìn tí mo fi bẹ̀rẹ̀ àáfà yẹn kọ́díyù sí ibù àkọ́díyù tè ó lè correct ó sì lè wrong ẹni tẹ́ rò póun náà wrong ó lè correct ẹ̀yin náà lè wrong jẹ́mọ́ tó wá ti ajẹ́ pọ́rọ̀ ijtihadu ni àṣẹ ijtihadu kan ọ̀wá le ju ijtihadu mi kò lè ti ṣubú gẹ́gẹ́ bó ṣe wà nínú usul alfẹ́kì táwọn àfáà ṣàlàyé fún wa ìyẹn ó wá jẹ́ ká mọ̀ wípé kẹ́nìkan wá ní ẹ̀rí kan bẹ́ o tó sọ kámpìn di bídáà àbí tó sọ déèwọ̀ kò sí ẹ̀rí kankan jẹ́mọ̀ kakọ́ lọ gbọ́ eléyìí òye doníyèmí ò tí rẹni tó fún mi àwọn ẹ̀rí táwọn èèyàn fẹ́ máa mú wá pé àtàṣábù bìlì kò farò ń bọ̀ wá síbẹ̀ náà kèé sẹ́ẹ̀rí tó kámpìn dè wọnú mọ́sálà tá à ń yẹjú òun náà ni al-ijaz al-ijaz fíjà wáàzì tẹ̀ǹvímẹ̀ tẹ̀kìyímẹ̀ dáwí àníṣẹ́ ó tọ́ ó lẹ́tọ̀ọ́ àwọn òsọ pé gbogbo ayé ni kọ́ lọ camping àsọpọ̀ ọ̀ràn yẹn ni ṣùgbọ́n káwọn mùsùlùmí kan láwọn fẹ́ ṣe kẹ́yìn kan wá ní bídíà ni kẹ́yìn ní káwọn èèyàn mọ̀ lọ kẹ́yìn sọ fáwọn èèyàn pé tọ́ra àwọn bídíà ló ń ṣe tẹ́ẹ̀sì lẹ́rìí ẹ̀ ó lè fa kéèyàn orojọ́ wájú ọlọ́run kọ́lọ́nkọ́lá èmi àti yín pàápàá tẹ́ kó ti àdọ́dọ́ọdún táàmù wá gbèrújú sí àwọn ọ̀dọ́ lórí agbọ́dọ̀ sọ́ra gbogbo àwọn ọmọ ìyá wa mí náà tọ́ra sọ pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ lánàá ọ̀pọ̀lọpọ̀ náà ti wá ń ṣerú ẹ̀ léni tó bá já sí pé lánàá tẹ́ ẹ ní òsírù nǹkan yẹn àwọn tẹ́ ẹ sọ fún àwọn náà bá sáré gbà sí yín lẹ́nu ṣé yóò rọrùn lónìí kẹ́yìn náà sọ pé ẹ fẹ́ máa lorú nǹkan yẹn wàsílà ni ìyẹn ló fà tó jẹ́ pé ibi tọ́rọ̀ camping ò sí camping ti wá gangan ni pé halwasa ìlú dáwà taukifiya amijtihadiya mas'ala tó ń ulama àlámọ̀rí kan tó tóbi tó lágbára lọ́dọ̀ àwọn àfáà ni pé àwọn irinṣẹ́ àwọn ọ̀nà tá a lè gbà ṣe dáwà ṣé tàòkìfíyà ni tàòkìfíyà ni pé ẹnìkan ò lè yí padà ẹ lè fi nǹkan kan kún bí ìbáadà ni torí pé àlẹ́ ìbáadà tú tàòkìfíyà torí pé jọsìn bọ́sẹ̀ ni a ṣe ni ẹnìkan ò lè kí ṣubú ìkólóhùn òkì láìlà ẹnìkan ò lè gba rọmọdán kólóhùn ọgbàánu ṣàwàl jẹmọ ẹ bá sọ wípé wàsá ìlú dáwà tàòkìfíyà ni nínú àwọn àfọ onímọ̀ pé a lè fi nǹkan kan kún bó ti ẹ̀já sí pé àwọn àfọ àkọ́kọ́ tán sọ bẹ́ẹ̀ náà wọ́n tó wá padà tó ń mú àwọn akẹ́tún kan wá torí pé àwọn náà wà nínú haraj tá bá sọ pé wàsáìlù dáwà tàwọn kìfíyà pé bọ́ bá ṣe wá látọ̀dọ̀ ọlọ́ àtànàbí ni àlè àwọn náà wà nínú haraj pẹ̀lú pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tẹ́yìn náà ń gbà ṣe dáwà ànàbí òfin rédíò kò fi ṣe dáwà wọ́n wà ní pé wàsáìlù kọ́ yẹn àlàtù nákìlì dáwà tàbí ká ní yíjú nákìlì dáwà àwọn náà tó wá wà wọn lárúbáwá míì eléyìí tẹ̀klífù ni bí ìgbà téèyàn kẹ́ ń la wàhálà àbọ̀rẹ̀ èèyàn lọ́rùn àwọn àfàtọ̀ wá dúró lórí pé wàsáìlù dáwàtà òkè fi yà tó bá já sí pé èèyàn náà fi sọ yí pé a lè ṣe campaign àwọn náà padà ní ìṣù láwọn àárín kan pẹ̀lú pẹ́yìn náà ó lo àwọn ìlànà kan tẹ́ fi ṣe dáwà tí èsè pọ́lọ́ àtànábì ló sọ àwọn àfàtọ̀ wá ní ìtìtì àdíyà ni pé ọ̀nà tá à ń gbà ṣe dáwà ìtìtì àdù lè wọ̀ a lè wò pé á ah, kí láwùjọ wa fẹ́ ná kí láwùjọ wa ní bùkátà sí i àwọn àfẹ́ eléyìí ibẹ̀ là wá lọ ìyẹn la sì support ìyẹn sì fi wá lọ́kàn balẹ̀ kọ́lọ́run ọba àlékè ọlá kó foríjì gbogbo wa jẹ́mọ́ tá a bá ní ìtì àdíyà ni ìyẹn náà wàá túmọ̀ sí pé a túlẹ̀ àṣetúmọ̀ ìtì àdíyà ni pé àwọn ìlànà tọ́lá àwọn àfáà ní ìtì àdíyà náà wọ́n tún fi àwọn dọ̀wà bítù wọ́n fa àwọn mọ́jẹ̀mú kan sí i a lè torí pé ọ̀nà tá à ń gbà a lè ṣe gbìyànjú lórí flexible kì í rigid pa a lè ṣe gbìyànjú pé ọ̀dà láyà nàbí òun irú ẹ̀ ni pé láyà nàbí ìwọ̀n efi rédíò ṣe wáàsí àwa ń ṣe wáàsí lórí rédíò à ń ṣe lórí tẹlifíṣàn à ń lo social media tá a fi ń ṣe wáàsí láyà nàbí àsàràǹgà wọn ọkọ ìwé sínú tí àbáyì báwa ṣe ń kọ gbogbo àwọn ọ̀nà tá à ń gbà ṣe dáwà yìí a rí pé tá a bá wo ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tí wọ́n jẹ́ ulama mu'asirun kibarulẹ̀ ulama àwọn náà ń lo àwọn wàsáìlù dáwà tó jẹ́ pé wọn ò láyà nàbí ọ̀sálà àtà nínú tíra kan náà àwọn tíra ti ń bẹ mi ń bì al-Imamul Albani hayatuhu da'awatuhu juhudu fi khidmati sunna eléyìí tí wa Muhammad Bajumi tí wọ́n kọ bàbá Bajumi kan náà ọmọ Sheikh Albani tí wọ́n ń ṣàlàyé nípa dáwà bàbá Albani wọ́n mú wá nínú tíra yìí nípa pé téèyàn bá lọ ka bí bàbá Albani kọ́lọ́n kó bá ní san wọ́n ní ẹ̀san olóore nínú ọ̀nà tí àwọn náà gbà ṣe dáwà á rí i pé bàbá náà lo àwọn òṣùlùbù dáwà kan tó nípọn lápẹẹrẹ ń sìn bàbá Albani ọlọ́run bá ní sàlékún dáadáa fún bàbá nínú sàárè àáfà yìí ni pé kánàlì Sheikh rahimahullah rihilat shahariya munavoma badaat usbu'iyan min kulli shaharin thumma istaqarrat ala nawi thalathati ayyam kánà yakumu bíi ayila muhafadot asuriya hims wa imat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eh, bàbá bàyúmi tí wọ́n kọ tíra yìí wọ́n ní Sheikh Albani kọ́lọ̀ ń bá ní yọ́nú sí wọn wọ́n ní àwọn ìrìn olóṣooṣù tó pé wọ́n máa ń ṣe káàkiri wọ́n níjọ́ méje náà kan fi bẹ̀rẹ̀ bí ọ̀sẹ̀ kan náà fi máa ń ṣe tẹ́kí wọ́n máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ní kíni oní gbogbo oṣù wọ́n ò fi bí almost a week nínú oṣù ni bàbá Albani ò fi ṣe kíni wọ́n ò fi máa káàkiri àwọn ìletò tó wà ní Suria gẹ́gẹ́ bí Hims gẹ́gẹ́ bí Humad gẹ́gẹ́ bí Idlib gẹ́gẹ́ bí Halab ibi tí àfa wà Halabi tí wọ́n ti wá dáwà Sheikh Albani débẹ̀ bàbá yẹn bàbá Albani ọmọ wa ṣe dáwà kí ngbò ya bàbá Albani wa sọ di ọjọ́ mẹ́ta lóṣù ara ń táwọn míì nú àwọn ọmọ ìyá wa ń criticize àwọn tẹ̀blíìgì síre pé wọ́n máa ń lọ jáde ọjọ́ mẹ́ta lóṣù sheikh albani ibùn ká ní pé kí baba albani èsè jáde baba albani rehilat dàwíyà ara àrìn àjò wọn lóṣooṣù baba albani máa ń lọ ṣe dáwà láwọn àgbèríko tí wọ́n lọ ṣàlàyé ìmọ̀ àti sí pé àáfàá kan tó nímọ̀ ó ti wá rò pé nínú uslubu àbí nínú wàsáìlù dáwà tó wọ́n máa lò òun ni wípé kí o lóṣooṣù jọ mẹ́ta wọ́n máa lọ sáwọn ìgbèríko lọ sọ̀rọ̀ ọlọ́run bó o láṣẹ àpè ní bídà lápẹẹrẹ ó túmọ̀ sí pé tá a bá wo ìṣesí àwọn àpọ̀lọpọ̀ àwọn àfáà wa náà tán jẹ́ mọ́ àṣíròn wọ́n ń lo àwọn wàsáìlù dáwà tí èsè pé wọ́n lò láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìyẹn túmọ̀ sí pé tá a bá gbọ́ eléyìí yé èyí tọ́pọ̀lọpọ̀ jùmúrù lọ́làmọ̀ ìyẹn ni bàbá sọ́dà lùfèmí náà sọ tásìkò bá gbà mí máa kànú fàtàwà wọn ìyẹn làwọn náà sọ nípa pé wàsáìlù dáwà o ìjìtìádìyà ni ní tá a lè ṣègbìyànjú lórí ẹ̀ ni tá a bá wá láà lè ṣègbìyànjú kì í ṣe káwá lo wàsá ìlú mọ̀hárọ́mọ̀ a gbọ́dọ̀ lo ọ̀nà tó pé èèwọ̀ ni bí kẹ́nìkan lòun fẹ́ ṣe dáwà orin lòun ọmọ wa kọ báyìí o èèwọ̀ lórin kẹ́nìkan lòun fẹ́ ṣe dáwà kọ́ wá ní táwọn ọmọ ṣe ní ìsinmi pé ilé àwọn ọmọ mu ọtí ṣe dáwà ni àbáwọn ọmọ ta ọtí táwọn bá ti wá ń ta ọtí àwọn ọmọ wa ṣe wá àṣìfáwọn èèyàn pé ọtí mọ́mọ́ ọ̀dá o ẹ mọ́ lo wàsá ìlónìí muharrama àṣetá a bá sọ àṣe ọjọ́ pé àwa lè summarize ẹ̀ pé ọ̀nbẹ́nu wàsá ìlú dáwà èyí tó lè jásí wípé ìtìtì àdíyà ìyẹn ló pọ̀ jù tá a lè ṣègbìyànjú lórí ẹ̀ a sì lérè ìtọ́jásí wípé ta ò kì yà tá a rò pé ah, irú dáwà eléyìí kò ní dáa ká change ẹ̀ ká pé ìrun dáwà ni tọ́rẹ́ńtà ni ó wá sin lọ́hùn àpè ni a lè change sí gátólà van ká rò pé àwọn èèyàn ò ní fẹ́ gbọ́ change ẹ̀ sí èèbó bá a ṣe máa sọnù tàbí ká rò pé ẹ mọ̀jẹ̀ àpérun mọ́ o nígbà tí wọ́n ti rìkọ́ọ̀dù adhan sínú fóònù fóònù nẹja máa gbé sẹ́nu microphone rárá torí pé n tó ń pèrun alimavinun atuwalu náà ṣe ànákan yọmọ alkiyama láàdá ńlá kan tó mẹ fáwọn tó bá ń pèrun tó bá dijọ́ gbé alkiyama ìyẹn la ṣe ń ṣàlàyé pé ọ̀rọ̀ camping ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ ibi tí àwọn àfẹ́ẹ̀sìn tí è ṣe pé fẹ́ẹ́nu gẹ́gẹ́ bí n tá rí láwùjọ tiwa ti ń ṣẹlẹ̀ àwọn àáfàá rí sí pé ṣé wàsá ìlú dáwà ṣé tawqifiya àbí ijtihadiya ṣé n tọ́jẹ́ pé bọ́ọ̀lù àtàlábì bá ṣe sọ ní àlẹ́ tiẹ̀ ronú kankan ṣùgbọ́n èyí tó ń lẹ̀ ni pé àwa náà lè ronú kí láwùjọ wa nídìí ìyẹn ló láwùjọ tiwa sátidé sunday ìyẹn ó jẹ́ kí n bọ́ síbi àṣubú àtúfàníyà òun náà ni pé àwọn tó ń ṣe camping wọ́n fi ṣe àtàṣà búùbìlì kò fà àwọn tó ń sọ ilé yìí náà á sọ pé ẹ lọ bẹ̀rù ọlọ́run àwọn tó ń ṣe camping wọ́n ń ṣe lẹ́pìrì wọ́n ń ṣe lọ́gọ́s kí ni wọ́n se tàṣà bùn bí kèfèrí ń bẹ̀ ṣé wọ́n jọ ń ké hallelujah ni kódà àwọn míì tó fẹ́ máa líǹkì àwọn mùsùlùmí mọ́rọ̀ àwọn deeper life pé deeper life náà ń ṣe retreat pé despite kí wọ́n believe no Christmas báwọn náà ṣe retreat irú tí deeper life ń ṣe làwọn mùsùlùmí náà ṣe subhanallah òun fi àwọn ọmọ ìyá rẹ̀ wé kèfèrí níbo ló ti jọra wọn sáwọn náà wọ́n ń ju báńgà ni àbáwọn náà ń kọ orin ọpẹ́ àbí wọ́n ń kọ orin èyìn àbí wọ́n ń pàtẹ́wọ́ àbí wọ́n ń wọṣọ ọdún àbí wọ́n ń jẹran ọdún jẹ́mọ́ àtàṣàbù bilkufa gbogbo alájọ pé ká máa kọ́sẹ̀ kẹfẹ́rì haram nínú ẹ̀sìn àwọn àdìsí àtàyà kùránì táwọn tó ń sọ bẹ́ẹ̀ ló fẹ́ máa lo àwọn àyà tọ́lọ̀ àtànàbí fi sọ pé ká máa kọ́sẹ̀ àwọn kẹfẹ́rì ẹ fẹ́ máa lò fáwọn tó ń ṣe dáwà tí wọ́n organize campaign tí wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn bó ló ti jọra wọn àwọn tó yẹ pé kèsè december nìkan náà ń ṣe campaign tiwọn ìyẹn ló wá fà ìwọ tó o bá sọ bẹ́ẹ̀ náà pé torí pásìkò tí wọ́n organize ẹ̀ ó sí December àbọ̀ bọ́ sí àsìkò Christmas àbásìkò New Year a wà á ṣàlàyé wípé àṣẹ ọ̀rọ̀ dáwà udiu ìlàsẹ̀ bíi lè rọ̀ bíkà bèlè hikimati wà lè mọ̀ làásánà ọ̀rọ̀ hikima ọ̀rọ̀ pọ̀ táwọn àfáà sọ mo ti ṣe odidi wáàsí kan lórí ìyẹn pẹ́ẹ́pẹ́ kí ni ìtumọ̀ hikima mafhumul hikima fi dáwà ìtàwọn àfáà sọ lórí ọ̀rọ̀ hikima ọ̀rọ̀ tọ̀fẹ́ lé márùn-ún ni àsára ikímọ̀ òun ni kéèyàn ó wo ń tọ́ wà ń sábà àlbí àkílọ́bá àwùjọ wa mu tí ó sì ní tako ṣẹ̀ríà láwùjọ nàìjíríà sátidé sunday làwọn máa ń lọ́lídé ẹ̀ ń bá jẹ́ tíṣà ẹ̀ ń bá jẹ́ òṣìṣẹ́ ìjọba majority wà sátidé sunday àìníṣẹ́ lẹ́yìn àwọn tó bá jẹ́ oúnṣẹ́ àdáni wá ìtọ́pọ̀lọpọ̀ wá ń fi àwọn wá àṣọjọ́ sunday ajẹ́pẹ́ àti tàṣàbù bèlù kò fà wá ìtàn àbí ti sátidé àwọn àṣàbù sábùtì àwọn sábàt àwọn seventh day adventist wá ìtọ́já sí pé à ń fi àwọn nìkáì a jẹ́ pé nìkan àtọ́ bá fi sunday náà ọ̀ǹtà sábà àbèlùkò fà jọmọ ẹ jẹ́ ká gbàgbọ́ yé ẹ̀sìn wa ká sì mọ fi tí ò nídìí ká lè kókó ká fi mú ẹ̀sìn kọ́mọ̀ jẹ́ pé a mọ̀ sí àwọn èèyàn lọ náà àfi káńpèsì december kèé ṣe pé ikímọ̀ tó wà nìkan ni pé káwọn èèyàn ọmọ bá lọ jẹ oúnjẹ kérésì kí bá ṣe january one lọ ṣèwádìí àwọn tó bẹ̀rẹ̀ wọ́n fi ńlọ́fà pàápàá kí n lóru ivc tọ́pọ̀lọpọ̀ fẹ́ gbógun tì lónìí ó ti wò pé látàrí ọkọ̀ gan islamic vacation vacation ìwọ náà mọ̀ tó mọ̀ vacate islamic vacation course inú ọlídé lásìkò táwọn sùkúù wà ń vacation tán wà lọ́lídé òun ló máa ń bọ́ sí ṣùgbọ́n torí tọ́ bá dọ̀lá ní ìsìn tí a bá ń ṣe sùkúù àbí gbogbo iṣẹ́ tó jẹ́ pé ìjọba ò declare ọlídé kankan mọ́ ní December ó rí pé àwọn tó tún organize ó tún wá àsìkò ọlídé ńlọ́fà tó ṣe di pé irú àwọn tán rí dáwà tí wọ́n sì ń ṣe tọ́lọ́ lọ yìí kèé sàsìkò yẹn nìkan náà máa ń fi wá àṣìṣe tọ́lídé bá wà ní june twelve wọn a máa fi wá síbẹ̀ táwa máa attend tí wọ́n máa pàwá náà fún mi may one tọ́bárí pọ́lídé wà ń bẹ̀ wọn máa fi wá síbẹ̀ october tọ́bárí pọ́lídé wà ń bẹ̀ wọn a máa fi wá síbẹ̀ torí pé àwọn fẹ́ báwùjọ sọ̀rọ̀ wọ́n fẹ́ tọ́tọ́ lọ́n kíni kèé wá ṣe àsìkò tá a fi sí lọ́ pàtàkì bí kò ṣe pé sáwọn èèyàn tí wọ́n ráyè wàá gbọ́tọ̀ lọ́hùn ìyẹn ló fà á tá a bá lọ wo sàábé pàtàkì abdullahi ibn mas'ud radiyallahu ta'ala an nínú hadithi eléyìí tí àfàwọ̀ abu wa'il shekik ibn salama tí ó gbà wá tí mọ́mú bukhari àti muslim tí wọ́n gbà wá nínú tíra wọn wọ́n ní kánà ibn mas'ud radiyallahu anhu yudhakiruna fi kulli khamisin marra ó ní ní gbogbo ọjọ́ tọ́ọ̀zẹ̀ ọjọ́ tọ́ọ̀zẹ̀ abdullahi ọmọ masoudi ọmọ ń ṣàlàyé ẹ̀sìn fáwọn ọmọ ń rán àwọn létí ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ọmọ fàkọ́ọ́là láhù rọ́jùlùn ọkùnrin kan náà àwọn sàbẹ wa ń sọ fún sàbẹ pàtàkì abdullahi ibn Mas'ud rọbi allah an ó ní yá àbá abdulrahman ìrẹ́ bàbá abdulrahman làwàdìntù anaka zakartana kúlà yaomi ó ní bò ní ọba ṣe dáa tó kọjá pé joojúmọ́ lọ́ọ̀mọ́ kọ́ alẹ́ kọ́ joojúmọ́ lọ́ọ̀mọ́ rán wa létí ọ̀rọ̀ ọlọ́run joojúmọ́ lọ́ọ̀mọ́ ṣàlàyé ìmọ̀ fún wa sàbẹ pàtàkì asọ̀habíyul jalil abdullahi ibn Mas'ud rọbi allah ó wá ń ṣàlàyé ó ní sọ àmọ́ innahu yamna'uni min dhalik anni akrahu an kum wa inni atakhawwalukum bil maw'idha kama kana rasulullahi sallallahu alaihi wasallam yatakhawwaluna biha makhafata sa'amati alaina ó ní sọ orí kí n máa ṣe wáàsí fún yín ojúmọ́ kan pírọ́blẹ́mù tèmi o kò sí ń tọ́ hàn náà fún mi kí n ṣe léyìn bí kò ṣe pé mi ìfẹ́ dá yín lágara mi ìfẹ́ kó wàhálà bá yín só ti yé ní ìsìn ìfẹ́ kọjá pé gbogbo ìgbà ní ìmọ̀ ṣe wáàsí fún yín bá ànábì ṣe máa ń ṣe wáàsí fún wa tọ́ráyà mi ń já mọ̀ ń páyà kọ́mọ̀ jẹ́ pé yóò sú yín ńgbọ̀n bá wá sú yín àáfọ̀ kẹ́dẹ̀ wá sí yọba di pé lónìí èèyàn forty ọ̀la thirty two jọ twenty eight ńgbọ̀n bá yá yókù méjìlá mẹ́jọ méjì ẹyọ kan tó bá yá àfọ̀nù rẹ̀ nìkan kan mọ́. àṣé àwọn sàbẹ̀ gan tó gbọ́ yé pé nínú ikimọ̀ dáwà àti pé a fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ òun ni kọ́jà pé àwọn fẹ́ bá sọ̀rọ̀ kọ́mọ̀ sú wọn àsìkò tó lè mọ̀ sú àwọn èèyàn lásìkò tán lọ́lídé ńlọ́fà tó jẹ́ pé àwọn tó ń rò wípé torí kírísímàsì torí january one làwọn campaign yìí ẹ lọ gbogbo àwọn tẹ́ ẹ kọ lórí ẹ̀ ìkọkúkọ ni ẹ mọ̀ ń tó ń ṣẹlẹ̀ àwa tá a mọ̀ ń tó ń ṣẹlẹ̀ là ń ṣàlàyé fún yín àwa tó ẹ pé à ń àtẹ́ndì àwọn programs yìí a mọ̀ ń tó ń ṣẹlẹ̀ àwọn tó sì dá àwọn campaign yìí lẹ̀ pẹ̀lú àníyàn tó dá as interview lẹ́nu wọn tọrọ Christmas bá wá wọlé ọ̀rọ̀ Easter wọlé January one wọlé secondary ni kì í ṣe primary primary ni ká ṣàlàyé ló fi já sí pọ̀pọ̀lọpọ̀ àwọn campaign bíi IVC yìí tí wọ́n è parí ijọ́ mẹ́wàá wọ́n lè mọ́ sọ̀rọ̀ ntọ́jọ́ mọ́ Christmas tọ́wọ́ pé torí Christmas ni Christmas lọ́yẹ kán máa ṣàlàyé fáwọn èèyàn pé Christmas aráàmù ni wọ́n lè má sọ ọ̀rọ̀ ẹyọ kan lórí Christmas tó rọ́bìlì fáwọn èèyàn ti gbọ́ yé pàápàá náà àwọn tó ń ṣe campaign àwọn tọ́jà gbàlagbà bẹ́ẹ̀ tọ́jà pé kèé sáwọn student táwọn èè sọ lọ́lùdé ṣùgbọ́n wọ́n ti rò pé student yóò wà ń bẹ́ẹ̀ ó ń ṣe ọwọ́ náà ò lè fi irú àwọn yẹn àwọn reduce ọjọ́ tiwọn sí bí ọjọ́ méjì mẹ́ta tó náà mọ̀ pé ó ń ṣe ọwọ́ ò lè fi ṣe rẹ̀ lẹ̀ láàrin mẹ́wàá ṣùgbọ́n àwọn tó ń ṣe ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ student ni àwọn tó jẹ́ tertiary institutions holiday ó láti December wọ January ọ̀nà hikima dáwà òun ni wọ́n ń lò lọ́nà láti jẹ́ kálàyé òye àwọn èèyàn mò ń sọ pé àwa tá a máa àtẹ́ǹdì a mọ àwọn àǹfààní tá a ṣe ń bẹ̀ àwa táà tó jẹ́ pé náà bá a ṣe jọ ọmọ ilé kéwù yìí náà wọ́n tó máa ń pè wá káwá báwọn èèyàn sọ̀rọ̀ kìí ṣe páwa náà kéde bí akẹ́ máa sọ̀rọ̀ á ti wo àwọn tíra táwọn afa akọ àṣẹ nínú báfù tèmi bá ṣe ẹlòmíì ó ṣe sì fàádà yọ sàǹfààní bẹ́ẹ̀mi inú ó ṣe sàǹfààní lára kíni o báfù ti ẹlòmíì tóun náà bá a ṣe kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tàṣábù bìlìkùfàr kìí sọ̀rọ̀ ìdí tó torí ẹ̀gbá wọn kámpìn yẹn kalẹ̀ kọ́ yẹn wọn ò fi kọ́ ṣe kèfèrí ìwọ tó o bá ní tàṣábù nítorí pé àsìkò ọdún àwọn kèfèrí a sọ pé wọ́n náà tó bá fi nìka rẹ̀ sí sunday ọ̀nkọ́ sí kèfèrí gbogbo àwọn halakọ́ọ̀tì tí máa lọ ní sunday ṣé sunday sọjọ́ táwọn kèfèrí ọ̀ lọ sí ọjọ́ kèfèrí ṣùgbọ́n sunday yaumul ahad òun lọ́jọ́ àkọ́kọ́ lọ́dọ̀ tiwa ṣùgbọ́n ní orílẹ̀-èdè bíi saudi arabia ní ìsìn kéèyàn lọ fi wá àti sí sátidé sunday àwọn wà lẹ́nu iṣẹ́ thursday friday àwọn ò ní lọ bí iṣẹ́ kéèyàn ó fi nìka bá a ṣe ń ṣe dáwà nìyẹn nínú àwọn ṣùgbọ́n táwọn èèyàn tó ń mú wá wọ́n ní ọ̀rọ̀ campaign pé àwọn kàwáríjù náà kọ́ ṣe pé àwọn kàwáríjù àwọn tó bá ní àwọn tó wà ní mọ́díábù ìlànà kàwáríjù àwa ń sọ pé ẹ bẹ̀rù ọlọ́run ẹ lọ kan táwọn àáfàá kọ nípa kàwáríjù àwọn kàwáríjù wọ́n ṣe eighty zaalu ni kì í ṣe tẹ̀kíyìm wọ́n kó láwùjọ àwọn mùsùlùmí ni wọ́n dẹ̀ kà àwọn mùsùlùmí ìyẹn ló jẹ́ káwọn kàwáríjù kan máa pa àwọn sàábé sáwọn tó ń lọ camping ṣé wọ́n sọ pé kèfèrí lẹ́ni tí ò bá lọ <clears throat> ṣé wọ́n sọ bẹ́ẹ̀ ṣé wọ́n wá dé láti camping kan máa pa mùsùlùmí ẹ lọ ka mọ́ ní umul khawarij kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ khawariju ṣé khawariju wọ́n wá káàmpù ara wọn síbì kan gbogbo àwùjọ wà mọ́bi tán káàmpù ara wọn sí wọn ò ní jọ mẹ́wàá làwọn ò fi sun o khawariju wọ́n kúrò láàrin àwọn èèyàn tí wọ́n ní wọ́n dẹ̀ kà àwọn èèyàn bí kèfèrí ni wọ́n àfẹ́ntọ́ bá ní fíkra wọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tí òó di wọ́tà ni ọ̀rọ̀ kan tó le ju òwò aláǹtakùn lọ ni ká má wa nínú àwọn ṣùgbọ́n wọn láwọn campaign yìí pé ọ̀rọ̀ kíni o ọ̀rọ̀ ìhtìláàt kọkùnrin àtobìnrin kan máa fara rora wọn lọ ń bẹ̀ ń bẹ̀ àwa wá ń ṣàlàyé pópin sí méjì àwọn kan bẹ tó yẹ pé ìhtìláàt ò sí ń bẹ ẹ̀yin lẹ fà sí ẹ ń bá mọ̀ kí n mú látòrí IVC láti two thousand and four tí ètèmi rántí nígbà tèmi jẹ́ àmírù MSS University of Ìlọrin mo rántí pé ọdún yẹn la kọ́ lo permanent site IVC tó wà ní Lagos Ibadan expressway ọmọ ìyá mi Usman Magaji ọlọ́ọ̀bá àfọ̀rún kẹ́ mo rántí pé mọ́tò MSS ní Ìlọrin la gbé wá lọ́dún yẹn tí state <coughs> state kọ̀ọ̀kan wọ́n wá ń clear ilé tí wọ́n fẹ́ lò tí wọ́n ó sàn àáfàá látọdún yẹn IVC ọkùnrin wà lọ́tọ̀ two thousand and four fifteen years ago obìnrin àwọn olù prospect nígbà ọ̀yá wọ́n tún ní another site tí ó jìnnà púpọ̀ tóun náà jẹ́ bí almost adjacent or opposite síbi tí tàbí irú skul àlìjíra tó wà lọ ní èkó náà wọ́n ń separate ọkùnrin àtobìn ìkìtì láti wọlé wa ń sọ bọ́yá káàmpù forty years ago lẹ́ ń sọ kìí ṣe ti recent time tẹ́ bá sọ pé ìkìtì láti lẹ̀ pé ọ̀dà àwọn tó jẹ́ workers tí wọ́n jẹ́ ọkùnrin àwọ̀ wà sàlàyé pé ìkìtì láti tẹ̀ ń sọ yẹn a jẹ́ pé tí ò bá ṣe káàmpù àwọn tó ń ṣe ètìláàtù yẹn náà láìsàn lẹ́mìí kì í ṣe àwọn organizers torí àwọn organizers ti gbìyànjú débi wípé kò ní sí pọ́kùnrin àtobìnrin rò pọ̀ kódà wọ́n tún létò olójú ẹni tó lè wọ káàmpù obìnrin kì í ṣe pọ́kẹ̀ wọ káàmpù obìnrin just anyhow jẹ̀mọ́ tá a bá tún wá kọ̀ láì fi ṣe àwọn míì tí èsì mss àwọn náà tún organize camp nínú àwọn ìtawà ti tèmi gangan ti lọ sí lectures method tọ́pọ̀lọpọ̀ ń lò lónìí wọ́n ń separate ọkùnrin wọ́n ń separate obìnrin ibi tó wá já sí wípé ẹ má ṣe mistake wọ́n lè mọ́ lo different venues ara àwọn tán lo different venues ó ṣẹlẹ̀ láti àti mo lọ sí lecture tó yẹ pé nílùú ọ̀yọ́ ọ̀yọ́ tán mo lọ sí tàwọn ọkùnrin níbì kan mo sí tàwọn obìnrin níbì kan ìní ìṣẹ̀lẹ̀ ńlọrin last two years mo lọ sí tàwọn ọkùnrin ní venue tiwọn tàwọn obìnrin ní venue wọn láwọn different organizations tá a ti lọ sí lecture fún wọn ọ̀pọ̀lọpọ̀ lónìí ń separate camping ọkùnrin sí tóbi ibi tó wá jẹ́ pé venue ẹ̀yọ kan náà lò tó jẹ́ venue ńlá wọ́n á wá ṣe tó jẹ́ pé àwọn obìnrin ọ̀láyé tiwọn àwọn ọkùnrin ọ̀láyé tiwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó organize káàmpù yìí lè ìtọ́hàn sáwa ṣùgbọ́n nítorí wípé ẹ rí wípé ọ̀tẹ̀ èèyàn ò lè pa òdùọ̀ tí èèyàn bá pò òdùọ̀ tó ní kí lọ́ pa àwa ń ṣàlàyé wípé èyí tọ́hàn sí wa ní òdodo làwa ń sọ yìí tọ́lọ́ ń sì jẹ́ ẹlẹ́rìí lórí níta ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe campaign yìí àwọn gangan wà conscious common sí ikhtilat torí kò sóore táwọn náà fẹ́ rí ń bẹ́ẹ̀ ńgbẹ́ ẹ bá ti ní tìlà àtúbá wà sí náà ní ọ̀tẹ̀lé ńgbẹ́ bá ní káwọn èèyàn wá sí campaign tọ́já sí pé oyún náà gbé lọlé àbí sínà lọ́sẹ̀lẹ̀ sí wọ́n ọ̀jọ̀mọ́ wọn wá lọ́dún mi léyìí tọ́ràn sáwà ìtìlà àtúntẹ̀ ń sọ yìí báyà torí pé ẹ̀dá wọn campaign wọ́n ní wọ́n pé táwọn kan ń sọ fún yín lẹ fi ń sọ̀rọ̀ ẹ̀yin náà ti ẹ̀ gbìyànjú ẹ gòràǹdì àwọn campaign yìí tẹ bá sọ pé ìtìlà àtúntẹ̀ ń sọ àsìkò òrùn wọn ní ká lọ kírun láwọn tó bá ń lo the same campaign ọ̀pọ̀lọpọ̀ náà wọn kọ́ lo kámpì kan náà wọ́n ti lo kámpì tó kánú bá lo kámpù kan náà lásìkò oorun wọ́n tó ń kọ́ṣọ́ wọn débi pé ọkùnrin ò ní máa fara ro obìnrin ìtìláàtù wa làwa ń sọ jàmọ́ lè tọ́hàn sáwa o àwọn tó organize islamic campaign yìí wọ́n ń control ìtìláàtù ráwọn náà mọ̀ pé haramu ni haramu òun ni bákan náà mi sọ̀rọ̀ pé alkhalwa bilimar atil ajinabiya pé àwọn èèyàn tó wà in seclusion pẹ̀lú obìnrin alẹ́lẹ́ yìí náà lè tọ́hàn sáwa àwọn organisers ń gbégi dínà eléyìí nígbà tó káàmpù obìnrin wà lọ́tọ̀ tọkùnrin wà lọ́tọ̀ àbíbi tí wọ́n ti lo káàmpù kan náà ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wọ́n ń lò àwọn elétò yìí náà tó dáwọn gbọ́ yé pé kálúwà láyá kúlùwà náà rọ́jù ló ń bímọ rà àti nílà kánà ṣàìtọ́nà fàálẹ́fà ẹ ní rọ́kùnrin àtòbí kan wà kọ̀rọ̀ èṣù ní ó sì kẹta wọn ẹ sì alẹ́ ẹ̀pà àwọn èèyàn fún tọ́lọ́n kẹtàn wá ní kéṣù ọ̀wá sì kẹta wọn torí náà ni wípé káwá láwọn àṣìṣe kéékèèké bá wá ń bẹ kèé wá sèyún ni ó sọ camping dàrá mu kò ní jẹ́ camping ni ó jára mu àbí bídà àṣekí ni ó wà jára mu ictilat kọkùnrin àtobìnrin orópọ̀ èyún láwà gbógun ti èyún ìwà e sọ̀rọ̀ campaign nìkan ọ̀n ṣẹlẹ̀ láwọn school ọ̀n ṣẹlẹ̀ lecture room ọ̀n ṣẹlẹ̀ nù market ọ̀n ṣẹlẹ̀ láwọn mọ́sálásí ọ̀n ṣẹlẹ̀ lóde nìkáyì wá ìtọ́wá jẹ́ pé èyún nìkan lẹ́wàá sọ di masala lórí ọ̀rọ̀ campaign masala èyún electric kọkùnrin àtobìnrin o kán máa wà papọ̀ èèwọ̀ ni o kán máa intermingle kán máa mix together èèwọ̀ ni o kè wá ṣe campaign lẹ́sọ̀ di haram nínú mọ́sálà míì tó ni pé inú àwọn ṣùgbọ́n àti míì tán rèsì ni pé wọ́n náà fi ń promote ìsbíyà ni pé gbogbo àwọn kámpìn táwọn èèyàn ń ṣe pé wọ́n fi ń promote ẹgbẹ́ àwa ń sọ léyìí tọ́ràn sí wa wípé kèé ṣe ẹgbẹ́ náà fi ń promote ìwọ lòrò bẹ́ẹ̀ torí pé ntí alákatá bá ń jẹ ní máa fi lẹ́gbẹ́ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa tán ní ntí wọ́n ń ṣe yọ̀ọ̀da èyí tẹ̀yìn ń ṣe a rí àwọn ọ̀dọ́ tí wọ́n ń gbé sórí net wọ́n ń gbà wọn lecture sórí net even on Facebook ẹ̀ live A ń rí fáwọn wáàsí ibùn ìmí tí èsè mọ̀káyàmù kan tó yẹ pé wáàsí bíi wákàtí mẹ́rin àwọn ọ̀dọ́ ọ̀gbọ̀ wáàsí wákàtí mẹ́rin wọ́n sì sọ ìmáàmù mọ́sálásí wọn dọ̀tà torí àwọn wáàsí tẹ̀sí tí wọ́n gbọ́ tí èsè kámpìn gan wáàsí wákàtí mẹ́rin ọ̀dá mi ò sì dájọ́ pé takaburu mo takabir ẹ̀mí rẹ̀ ọba ga àwọn tá a rí tẹ́ ń lọ àwọn kámpìn yìí wọ́n ń fi ẹ̀kọ́ wà wọ́n ń fi ẹ̀kọ́ sùúrù ẹ̀kọ́ ọ̀sẹ̀sí wọ́n ń fi rè wọ́n àti kẹ́mi ẹni ọ̀rọ̀ àti kájẹ́ntì ọmọ ọ̀sán lọ́hùn àtẹ̀ntì ò nífẹ̀ẹ́ mùsùlùmí níbo wa náà ti fi ń promote ìsbíyà àwọn tọ́pìkì tí wọ́n sì ń sọ kèé ṣe tọ́pìkì tó pamọ́ kèé dẹ̀ ṣe pé tí wọ́n ń sọ ní kọ̀rọ̀ etí kálukú free láti lọ tí ọ̀lọ́ rìkọ́ọ̀dù ni tá a bá wá ń rí àpẹẹrẹ pé wọ́n fi promote ìsbíyà ìsbíyà láwà gbógun tì pé ntẹ́ fẹ́ máa fi promote yóò da ìjọ mùsùlùmí rú o kèé wá ṣe camping lẹ́gbógun tì ká lọ camping jàmá tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n láwọn obìnrin ń ṣèrìn àjò sáfárù lè mọ́ àbìdúnil mahram jàmá rí bẹ́ẹ̀ mọ́sálà mi nìyẹn kìí ṣe ọ̀rọ̀ jawazu tehim adawi ọ̀rọ̀ kóbìnrin ó ṣèrìn àjò láì ní mahram mo ti kọ́ sínú òwe mi ní ìsìn two thousand and five ìwé tí mo launch ní University of Ilorin that was the year I left uni Ilorin travelers guide delhi delilu musafir mo ti kọ ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí n tó ní í ṣe pẹ̀lú ìrìn àjò obìnrin ọ̀rọ̀ márùn-ún làwọn àáfàá sọ lórí ẹ̀ ọ̀rọ̀ márààrún mo sì mú wá nù òwe mi opinions márùn làwọn àáfàá ní lórí ṣíṣèrìn àjò obìnrin wáàsí ìjáàsù la pè lódodo àwọn àdìsí pọ̀ tànàbí lóbìnrin ọ̀gbọ́bìnrin tó gbọ́ lọ́ngbà àtọ́jọ́ ọ̀kan ìfọwọ́dọ̀ ṣèrìn àjò àdìsí tọ́já sí pé ó mú ijọ́ kan wá ọ̀nbẹ̀ǹbẹ̀ oníjọ́ méjì ọ̀nbẹ̀ǹbẹ̀ èyí tí ò tiẹ̀ sọjọ́ oúnjọ́ mẹ́ta ọ̀nbẹ̀ǹbẹ̀ àdìsí àbúrò àwọn akọrin láàyè ìlú limuraatin tumini wal yomi la akhir tu safiru masilota yomi wa laila illa ma di maharami àti bukhari àti muslim ni anabi lóbi tó gbọ́ lọ́ngbà àtọ́jọ́ kan ìkọ́ gbọ́dọ̀ ṣe ni àjò ọjọ́ kan àtòru kan àfi kí maharam maharamu ni ẹni tó jẹ́ non marriageable kin bíi bàbá ọkọ ẹ̀gbọ́n lọ́kùnrin àbúrò lọ́kùnrin àtàwọn táwọn afáà kà kọjá pé maharamu eléwọ̀ obìnrin kọ́ wà pẹ̀lú ẹ̀ àdìsí tí ibnu abbas ọlọ́mba ni yọnu sí òun láyàkùrù òun sọ pé obìnrin tó látùsáfìlù mọ́ à ilá máa dì máa rà mí òun ò tiẹ̀ mọ́jọ́ kankan wá ó lóbìn ẹ̀ẹ́n kò gbọ́dọ̀ ṣe ìrìn àjò àfikọ́jẹ́ pé máràmù wà ń bẹ̀ àdìsí Abu Sa'id al-Khudri ó ń bẹ àtàwọn àdìsí mi àwọn àáfàá wa mú gbogbo àwọn àdìsí wọn kójọ wọn ní mọ́fẹ́ábù márùn lórí ẹ̀ jàmá tábà wá fẹ́ yanjú àwọn mọ̀fáìbù yìí ìyẹn náà ó tún fa irú tá a sọ lẹ́ẹ̀kan pé tá a bá rí ìyàpin lẹ́nu àwọn àwọ̀ akrop ìlà sunna wà ìlà sọ̀wà ìyẹn láàbì òlé lórí lódodo ni wípé kọ̀lẹ́tọ̀ kó mi ọkẹ́ máa ṣe ní tí ò ní sí máa rámù ẹ̀bẹ̀ even wọn bá láàka èmu yàtọ̀ sí lánàá ṣẹ̀ríà torí pa àwọn bọ́ọ̀lù ọ̀hún ṣe dá obìnrin àti bóbi ṣe lè wà prone sí aburú jẹ̀mọ́ sóbìn nìkan ní ńlá ivc sóbìn nìkan ní lọ islamic camping nígbà tẹ ní káwọn èèyàn mọ̀ lọ kámpu o aráàmù ní kámpu o ṣé ẹ sọ pé obìnrin ọmọ sẹ́rìn àjò ṣé ọ̀rọ̀ kámpu nìkan làwọn àáfàá discourse safaru limara ah ṣèbókọ́ ẹni tó ń lọ sùkúù sínú ó kẹ́ni tó ń lọ sí prógáàmù tí èsè camping náà ìbàdàn wọn ti ṣe ni o èkó wọn ti ṣe ni o òṣogbo náà ti ṣe ni o ìlọrin náà ti ṣe ni o even kọ́mọ̀ jẹ́ pé àwọn èèyàn ó sùn náà ṣe báwọn èèyàn ń lọ àwọn míì náà tí èsì camping lóòótọ́ wọn lọ láago mẹ́sàn-án sí mẹ́wàá wọn ó láago mẹ́rin kálukọ́ wà bí tí gìsì lónìí yóò tán padà lọ́la ṣe èèyàn náà ń bẹ tí wọ́n ń àjò ti camping IVC dẹ̀tọ̀ níta ń sọkọ yẹn àṣekè wá ṣe camping IVC ní problem kèé ṣe àwọn camping táwọn organisations Islam ń ṣe àbí táwọn ilé ẹ̀kọ́ ń ṣe àbí táwọn mùsùlùmí ń ṣe gangan wá ní problem a wà á discuss ọ̀rọ̀ sáfárù lè mara a wá ìtọ́ wá jẹ́ pé December nìkan nìyẹn máa ń surface ọ̀rọ̀ kóbi ọmọ sẹ́rìn àjò kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ camping nìkan ọ̀rọ̀ gbogbo ìrìn àjò obìnrin general kódà ó tó débi ọ̀rọ̀ hajj táwọn àfa discuss ẹ̀ àṣetá bá wá ń ṣàlàyé eléyìí lọ ọ̀rọ̀ obìnrin ìrìn àjò rẹ̀ mọ́sálà kan lọ́tọ̀ ni táwọn àáfàá ní ọ̀rọ̀ márùn tí wọ́n sọ ní orí rẹ̀ ìyẹn àfẹ́ǹtì jàwáàzú tẹ̀wímí tẹ̀kìímì dàwí ìyẹn ọ̀wá sọ kámpìn dèèwọ̀ sẹ́yìn ń ṣàlàyé ẹ̀ báwọn ni ẹ kẹsàn pé gbogbo kámpìn èèwọ̀ ni sọ obìnrin nìkan ní lọ kámpìn sọ obìnrin nìkan ní lọ ivc ṣe báwọn ọkùnrin lọ àtọwọ́rọ̀ pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa tó já sí pé wọ́n ń lọ wọ́n mú ìyàwó wọn dání sílẹ̀ èèyàn náà kò tó máa lọ ṣebí ẹ̀yin sọ pé kéèyàn ọmọ lọ rárá ni torí náà ká bẹ̀rù ọlọ́run ọlọ́run tó kálukú wa ṣe àwọn èèyàn tó wá ń pa àwọn ọ̀rọ̀ míì wọ́n ń pa àwọn ọ̀rọ̀ míì pé táwọn èèyàn bá ti lè lọ àwọn IBC tán lọ àwọn kámpìn báyìí ah wọ́n kẹ̀ máa mú girlfriend lọ ní pé girlfriend dùn mú bàjẹ́ à ń sọ wípé irọ́ lẹ̀ ń pa ṣé ọkùnrin tó wà ní kámpù ọkùnrin tó jẹ́ pé kọ̀ọ̀rọ̀ ayéde kámpù obìnrin ṣé ibẹ̀ ni ó ti mú girlfriend lọlé girlfriend bóyá ó school IVC lẹ́ ń sọ kì í ṣe present IVC àtàwọn camping tọ́pọ̀lọpọ̀ àwọn organizations tán bọ́ súnà yìí tí wọ́n organize tẹ́ ẹ bá rírọ àwọn ìtọ́jú pé wọ́n ń lọ ilé pẹ̀lú girlfriend ẹ gbà pé kéè ṣe àwọn tó gbẹ́sìn yìí lọ organize yẹn torí pé ni ní organize yẹn káwọn èèyàn lè wá ṣe sìnà àbí kán lè wá mú obìnrin lọ ilé wọn náà tún bá àwọn èèyàn ṣe sìnà lọ́hùn jẹ́mọ́ ẹ̀já bẹ̀rẹ̀ ọlọ́hùn tẹ́ ẹ bá rẹ̀ ń tó ṣe sìnà òun ló ní problem àwọn tó gbé tòkalẹ̀ ń ṣe wá sí tako zina tako boyfriend girlfriend tako ká máa ṣe ń tọ́lọ̀ wọn bá àlékè ọlá ọ̀fẹ́ tí wọ́n ò tún pa àwọn àfáwà láti takán wá sọ̀rọ̀ nípa àwọn alhudud àwọn kódà nínú ètè mi gan lọ ṣe ní last two years níkan nínú àwọn camping wà lọ́yọ̀ ọ̀rọ̀ zina la fi sọ̀rọ̀ ọ̀rọ̀ zina tó sì ń bẹ ní bí adáwà nàìjíríà website so torí pé lẹ́tọ̀ yẹn a spread ẹ̀ káàkiri ọ̀rọ̀ zina so bọ́ọ̀ làwọn tó gbé lẹ́tọ̀ làwọn kọ́ wá sọ̀rọ̀ pé zina haramu ni ni wọ́n sì alẹ́ bá ti wá káàmpù àwọn òkọ́ mọ́ mọ́bẹ̀ lọ lé tàbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n sì bára wọn ṣe zina àáfà sówọ́ débẹ̀ fún wa léèyàn márùn tó lóyún tó jẹ́ pé ó ní láàrin ìjọba ìtòhùn lọ káàmpì náà bá fóun lóyún tó o bá ráwọn tó rí bẹ́ẹ̀ wọ́n ń yọ aburú ṣe òun ni nínú àwọn ṣùgbọ́n àti mi wọ́n láwọn lẹ́tọ́rà àsán máa ń pè wá wọn ò lákìídà àwa wá ń ṣàlàyé pé kí lẹ gbàlérò pẹ̀ lákìídà sákìídà táwọn àáfàá wa kọ́ nù tí àbífẹ́ nù tí yín fẹ́ rò pé làkìídà ṣé àwọn mọ̀sáìlù kìláfíyà lẹ pè lákìídà àwọn tí wọ́n gbà pọ̀kan oṣù lọ́lọ́run wọ́n gbà pé kúrà ní ọ̀rọ̀ ọlọ́run ni kì í ṣẹ̀dá ọlọ́run wọ́n pé ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama òdodo ni ṣé wọn àgbà wípé àwọn màláíkà wọn ń bẹ ṣé wọn ò gbà wípé alukuraan ara tírà ọlọ́run ni ṣé wọn à nígbàgbọ́ nú ọjọ́ kan yìí ni àbí wọn à nígbàgbọ́ nú kádàrà kí lẹ gbà lérò pẹ̀lú pé wọn à lákìídà tọ́ba ẹni kẹ ẹyin wọ́n sọ̀pọ́tì democracy ẹyin wọ́n máa ń sọ̀rọ̀ politics ẹyin wọ́n máa ń sọ̀rọ̀ nǹkan báyìí gbogbo àwọn mọ̀sáìlù tẹ̀ ń sọ yìí àwọn àáfàá níyàpẹ̀ ẹnu lórí ẹ̀ tọ́ba jẹ́ pé mọ̀sáìlù kìláàfíyà òun lẹ sọdọ̀rọ̀ àkọ́díyà àásọ̀kọ́ ẹ̀gbọ́n tí ń jákèjá ṣùgbọ́n tó pa kìídà táwọn àáfàá wa ṣàlàyé sínú tíra o as far as I know àwọn lecturers tí àwọn èèyàn yìí máa ń gbé wá àwọn àáfàá tọ́ lákìídà tọ́ lálàáfíà ni kódà ẹlòmíì inú ẹni tóun náà ń sọ lónìí pé àwọn tí ọ̀làkìídà wọ́n ti gbóhun náà wá rí ńlọ́mọ̀ tó pa àwọn tó ń organize camping ẹ̀mí tí wọ́n fúyẹ́ tọ́ba dípa àáfàá kan délé láti Saudi Arabia àwọn ẹja tún gbé wá ká gbọ́ tiẹ̀ náà jọmọ́ ẹni tẹ́ ẹ̀ sọ pé àwọn tó ń gbé wà ọ̀làkìídà yìí kí lẹ gbà lérò as far as tó yé àwa àwọn tó lákìdá tó jẹ́ àkìdá Islam àkìdá alisuna aljamaha náà ń gbé wa tẹ bá rà àwọn kọ́ńpì kọ̀ọ̀kan tó jẹ́ pé lódodo àwọn tán bí wọ́n ṣe àwọn alákìdá ẹ wàá pé wọ́n ṣàkíyèsí kìí ṣe pé ká da ọmọ nù tomitomi tíketíke ẹ wàá pé wọ́n ṣàkíyèsí pé ẹni tẹ́ ń gbé wá báyìí kìí ṣe alákìdá ṣùgbọ́n iṣu ọ̀rọ̀ àkìdá ọ̀nà àkìdá àwa mọ ìpìlẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn lónìí ẹ ń bá ti belong sí jẹ̀mọ́ ìkànkọ́ lákìdá mà ẹ ń bá ti jẹ́ pọ́ máa ń bá àwọn jàmáàtì kan ṣe dáwà kọ̀ lákìdá mọ́ ntọ́lọ́ àtànẹ́bí fi wọn àkìdá kọ yẹn ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run torí náà mọ́sálà apá àwọn tán gbé wọ̀ lákìdá ọ̀rọ̀ tí ọ̀fẹsẹ̀ rìn lẹ́ni nínú àwọn tán gbé àwọn tó jẹ́ hùfáàdù ń bẹ àwọn àfa àtàn lọ kẹ́kọ̀ọ́ ní mọ́mílákà àrọ̀ bí àsòdì yà àwọn tán lọ student of knowledge ní Nàìjíríà náà tó yẹ pé wọ́n lákìdá tó da ibi tí wọ́n bá rò pákìdá àwọn kù ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí ìdájọ́ pé kí ni o camping wàá jẹ́ dídé àbọ̀ jẹ́ haram ká gbọ́ eléyìí náà rè àwọn míì tó ń sọ àwọn ọ̀rọ̀ míì pé wọ́n fẹ́ sọ camping di ọ̀nà àti máa rí ìjẹ́ ẹ̀mú ẹ ń bá wàhálà táwọn tó organize camping yìí ń ṣe wọ́n ń dáwó wọn wọ́n ń wọn lẹ̀ kó jẹ́ pé àwọn èèyàn ó

àǹjẹ̀nú àtáàkì àwọn èèyàn níbi tán ti ń há Quran ẹ̀bà ní ká máa Quran mọ̀ jẹ̀mọ́ ẹ̀ mọ̀jà àdàmọ̀ sáyé lùpọ̀ káàǹjẹ̀nú lódodo ní tèmi rí àǹjẹ̀nú yẹn sábà àtáàkì láwọn Islamic camping tó bá ṣẹlẹ̀ kìí ṣe camping ló fa attack ó ṣe déédé àsìkò tẹ́ ń tán fẹ́ àtáàkì tí wọ́n fẹ́ àtáàkì ẹni torí pé àwọn camping kìí ṣe pé wọ́n ń play music ń bẹ̀ kìí ṣe gbogbo eléyìí ọ̀rọ̀ kan tí ọ̀fẹ́ rẹ̀ ni wọ́n pé má ti ṣe díkìrù jàmọ́ yìí kò jẹ́ kí kámpìn ọ̀tọ̀ aṣọ pélé yìí náà masala mi lọ́tọ̀ ni masala ìtìádíyà lòun náà ọ̀rọ̀ tí gbìyànjú wọ̀ ní táwọn àfáàfà láàrin ara wọn arínà àfáàtò ní káṣí díkìrù jàmọ́ yìí wọ́n ní bídíà nílòdò akátírà wọn ara wọn tó sọ pé kódà mo àtìkọ́ tó ń bẹ lórí íńtánẹ̀tì pé díkìrù jàmọ́ yìí sunnaton mu'akkada ẹ bráùsì fún átíkù tí mo sọ yẹn ẹ̀ẹ́dì bá àfáàyàn ṣe ágíù jẹ́mọ́ irú àwọn mọ̀sáìlù báyìí àwọn mọ̀sáìlù khilafiyya ìdájọ́ ọtí ẹ̀ yàtọ̀ sí pé ńlá wà gbé lórí kíni o lórí ọ̀rọ̀ à ń ṣe campaign torí náà nítorí yẹ ká sọ ó pọ̀ ṣùgbọ́n kò sí àsìkò ní ìparí ẹ jẹ́ kí n fàtàwá méjì péré kí n fi ẹ́ ń di ọ̀rọ̀ yìí. asheikh muhammad busala lufemin ara àwọn kan náà náà àwọn afáfẹ́ dọ́gọ́mọ́ yí fàtàwá àbásọ́ lufemin ìyìn nídìí kí n dákọ nínú àwọn àáfàá mi lágbàáyé àbínú àwọn ọ̀dọ́ mi nàìjíríà wọ́n fẹ́ máa dọ́gbọ́n twist bàbá bàbá sọ́lì ùsèmín bí ẹni pé wọ́n gbàgbọ́ yẹn tí bàbá sọ ju bàbá gan lọ kèé sọ̀nà kan náà ti fi bàbá sọ́lì àlùsèmín nípa àlùmọ̀rọ́ kìsù sẹ̀fíyà àbí n tó ní ṣe pẹ̀lú àtẹ̀kìyìm ẹ̀ ní tíra bàbá sọ́lì ùsèmín fàtàwà àwọn onímùjàládàt àìmọye ọ̀nà ni bàbá ti ánsà ń tọ́jọ́ mọ́ ọ̀rọ̀ campaign níbẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n bi bàbá bàbá farabalẹ̀ ṣàlàyé tó pọ̀ sọmárì tí bàbá dẹ̀ sọ lẹ́yìn tó bá tí má ní mọ́ ká fàtàwọ̀ àwọn fàtàwọ̀ yẹn gùn púpọ̀ òun ni pé bàbá ní ò sí nǹkan tó burú bàbá ní àtẹ́kìd annakula insani na akil yárìfúlì wá kí ayálam annahu satasul kárìsà lè shabab minali nihrof wa fasad al-akhlaq wal afkar arodiya wa gairu dhalik lakin adhi al-marakis walilahi alhamd sarat tahfadhu kathira min shabab wala nakulu tahfadh akthar shabab bàbá ní táwọn tí mo ládìsọ̀kan rẹ̀ ní pé gbogbo èèyàn tó bá jẹ́ pé ẹ̀ńtọ́lọ́ ní kó ní làákà ìtọ́jú ọlọ́pọlọ pípé yóò mọ tó ń ṣẹlẹ̀ nípa pé àdánwò kárífà wàhálà àdánwò ọmọ ṣẹlẹ̀ sáwọn ọ̀dọ́ níbi pé deviation kan gúnrí àti ìwà abú àtàwọn ìròyìn rádaràda tí èyí bá ṣe pé rú àwọn campaign yìí ní babaláwo dúpẹ́ fọlọ́n àwọn campaign yìí ló ń sọ wọn ó ń sọ ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ kóńbi àwọn àdánwò yìí babaláwo fẹ́ sọ pé ètò pọ̀ jù nù wọn gan bàbá wa ń ṣàlàyé lọ débi pé àwọn èèyàn tó bi wọ́n pé ṣé dandan ni kọjá pé mọ́ṣáláṣí bàbá ní dandan kọ́ ni kọjá mọ́ṣáláṣí a lè ṣe láwọn àyè míì tí èsì mọ́ṣáláṣí ó lè jẹ́ skul ó lè jẹ́ fíìdì kan bàbá sọ débi pé kò sí tó burú kan ṣe rìyádọ̀ kan ṣeré ìdíje nínú fatawa bàbá Muhammad bin sọ́ọ̀lì alufemin kò sàsìkò láti ka fatawa yìí fatawa yẹn gùn ẹni tó bá padà nídìí ẹ lè béèrè á sẹ́ndì arabic fatawa mi hukumu tanzimi rihilati tẹ̀kìyí mi dàwíyà nínú wẹ́bsáìtì bàbá sọ́ọ́lì almonajid òun ni a ti mú fàtàwá yìí náà fàtàwá yìí náà ní àlàyé tó pọ̀ fàtàwá yìí náà dẹ̀ ń kó ti ọ̀rọ̀ bàbá sọ́ọ́lì alùsẹ̀mìn nípa pé wàsáìlù dáwà laisat taokifiya àwọn ọ̀nà tá a lè gbà ṣe dáwà kìí ṣe pé nǹkan pé a lè ṣe gbìyànjú lórí ẹ̀ dẹnikọ́ni kọ́ jẹ́ pé bọ́ọ̀lù àtànábì ṣe mú wá direct a lè ṣe gbìyànjú táàfì wò pé tí ọ̀tá kò ṣẹ̀ríà bàbá ní àlàyé tó fàtàwà yẹn náà bá lè sáàtì fún a rí àlàyé tó pọ̀ lórí irú kan hukumu tanzimi rihilati tẹ̀kìyími dàwíyà hukumu tanzimi rihilati tẹ̀kìyími dàwíyà ẹ̀ rà láàyè lórí pé kò sí ní tó burú ká ní àwọn islamic campaign tá a fi máa ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn al òun la pè al-ijaz fi jawazi tanzimi tẹ̀kìyími àdáwì. Eh, inshàlá àlàyé kúnnìkùn ṣùgbọ́n kò sí àsìkò àsìkò kí wàásù ò tún gùn jù kó lè ṣàǹfààní abẹ́lọ́n kó foríjì wà níbi táwọn náà bá ti ṣe àṣìṣe kó tún àwọn wa ṣe kó tún ẹ̀mí wa ṣe kó sì wá lọ́mọ àlìjàn náà kọ́ mọ̀ ṣe wá ní ọmọ náà kó ṣe ní rọrùn láti lè kọ ìwé tí a fi ṣàlàyé gbogbo àwọn ṣùgbọ́n àti míì táwọn èèyàn mú wá àtàwọn àlàyé tí ó ń bẹ ní orí rẹ̀ pẹ̀lú eléyìí kì í ṣe pé ní táwọn sọ ní àbẹ́ nìkan kan jà a sọ pé ẹni tó bá ní campion ọ̀dà àsọpá lùbídà ni àwọ̀ sọ bẹ́ẹ̀ kódà àsọ pé kìí sọmọ ìyá wa ṣùgbọ́n kìí ṣe irú àwọn mọ̀sáìlù báyìí kìí ṣe tó nídìí àtàṣà dude tá a lè kókó mọ́ra wa àbí tá a mọ̀ fífa tẹ́fríkọ̀ òpin ìyà tàbí tá a mọ̀ sọ̀rọ̀ ọbú síra wa tàbí sáwà á yọ àwọn èèyàn kúrò ní alùsùnà nítorí ẹ̀ àbẹ́ tó bá ti á lọ àbá pè ní alùbídà àbá mọ̀ wá castigate àwọn tó ń ṣe ọlọ́run kó tán kálukú wa ṣe o kó siwá lọ́mọ àlìjánná kọ́mọ́ siwá lọ́mọ aná subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant asalatu salamu alaykum wa rahmatullahi wa barakatuh.